وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته لينا بو وما يانين إسلام pẹ̀lú kíkí tí ó لا يا وكيكي títí tí ọlọ́run bá àlékẹ́lá yọ́nú sí tọ́lọ́run bá àlékẹ́lá dẹ̀ sàlẹ́sà fún gbogbo àwọn ẹni rẹ pátá láti máa fi kíra wọn. òun náà ní gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. نعم يا إخواننا ọ̀rọ̀ tí a ń ṣe àgbéyẹ̀wò ẹ̀ òun náà ni ọ̀rọ̀ tí Rashid Mustafa eléyìí tí wọ́n ń pè ní Abu Abu Beji eléyìí tí ó sọ tó fi rán lẹ́wọ̀n ọ̀rọ̀ tó sọ tó fi di èrò ẹ̀wọ̀n àwọn ọ̀rọ̀ náà ni à ń gbé yẹ̀wò wípé ǹjẹ́ ọ̀rọ̀ yìí tó bá súnà mu ìjẹ́rú àwọn ọ̀rọ̀ wọ̀nyí tó bá ọ̀rọ̀ tí ahlu sunnah wal jamaa tó máa ń sọ mu àti pé irú àwọn àdìsọ́kàn tí ó ń jáde nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ǹjọ́ ṣe déédéé àdìsọ́kàn ahlu sunnah wal jamaa. nítorí wípé láwùjọ tá a wà yìí àwùjọ kan tó yẹ sí pé súnà ti dàrú mọ́ àwọn èèyàn lójú àwọn èèyàn ò mọ nǹkan tó ń pè ní súnà mọ́ nítorí pé àwọn èèyàn gbàgbọ́ yẹ̀ sí ọlọ́wọ́ bá ẹgẹ́ bó ṣe dọ̀ràn yẹn ẹgẹ́ bó ṣe jọ̀ràn yẹn ká gbàgbọ́ yẹ̀ eléyìí fa tó fi jẹ́ sí pé àwọn tí ò kí ń ṣe ahlu sunnati jama'a làwọn èèyàn ń pè ní ahlu ṣẹlẹ̀ wá fàdé bíi pé àwọn èèyàn ń gbé àwọn ìdájọ́ kan lé àwọn ahlùsúnà lórí àwọn èèyàn dẹ̀ ń fi ojú kan wo àwọn ahlùsúnà tó jẹ́ sí pé ojú yìí sì yàtọ̀ sí bí ahlùsúnà wal jamaa ṣe so àwọn tí wọ́n ní àwọn ìròrí kan àbí àwọn ìṣesí kan táwọn èèyàn ń pè láwọn ahlùsúnà láwùjọ tiwa yìí ó fà á kí àwọn èèyàn kan gbérú nǹkan tó ń ṣe yìí ká máa gbé ìdájọ́ rẹ̀ lé àlùsùnà lórí. sọ nínú ló fi jẹ́ pé ó jẹ́ ọ̀ràn yẹn lé wa lórí gẹ́gẹ́ bí ìlànà ọlọ́run bàtà nàbì sallallahu alaihi wasallam ká ṣe àtẹ́síyà ká ṣe àfọ̀mọ́ ahlùsùnà wal jamaa. من من من الافكار المنحرفه kásì àfọ̀mọ́ ahlu sunnati wal jamaa kúrò níbi àwọn ìròrí tí ó gbórí kúrò ní ojú ọ̀nà Ànábì sallallahu alaihi wasallam. ilé lọ́fà la fi ń ṣe àgbéyẹ̀wò àwọn nǹkan wọ̀nyí. gẹ́gẹ́ bí ìṣesí wa kó lè bá máa jẹ́ ẹ̀rí mi ìṣó lórí àwọn ọ̀rọ̀ tí àwọn aláìmọ̀kan yìí sọ. So so ojú ọ̀nà tá a máa ń ni pé a máa ń plé àwọn ọ̀rọ̀ wọn sétí gbọ́ wa so that gbogbo èèyàn náà gbọ́ pẹ̀lú etí wọn wípé ntẹ́ni yìí sọ lélẹ́yìn kò ní mà dàbí pé ah, ah, àfa ẹ̀ sì bẹ̀rù ọlọ́run níjẹ́ ò lọ sọ orúkọ báwọn kọ̀ mọ́ sọ́bà yẹn àbí àkẹ́ṣe se máa so nìyẹn tòun fúnra rẹ̀ pẹ̀lú àgbékalẹ̀ rẹ̀ ni ó sọ ọ̀rọ̀ ara rẹ̀ táwọn yóò ṣẹ̀ gbọ́ ìgbà yẹn làwọn ṣẹ̀ṣẹ̀ wá ṣe ìdájọ́ lórí ọ̀rọ̀ náà láyẹ̀ṣẹ̀ wá fojú súnà láyẹ̀ṣẹ̀ wá fi wo ọ̀rọ̀ náà ṣe báyìí ni ọ̀nà tí a máa ń gbà ṣe tó ní ìjẹjọ́ tó a ti bẹ̀rẹ̀ sí máa pílẹ̀ ọ̀rọ̀ tí Rasheed Mustapha tó ń pè ní Abubeji àwọn ọ̀rọ̀ tó sọ tó fi di ọmọ ẹ̀wọ̀n tó fi dèrò ẹ̀wọ̀n kéde rashidi jẹ́ lásọ rashidi mustapha ni igbákejì jabata so ẹnikẹ́ni tí bá dẹ̀ ń ṣe àkídà yìí tí ò bá ti lo ẹ̀wọ̀n èmi ò rò pé ó rí àkídà ṣe dáadáa torí pé olórí wọn gánà ẹlẹ́wọ̀n ni so ó yẹ kí àwọn yòókù náà ká máa kọ́ tirẹ̀ níbi à ń so ká máa lè fi ẹ nípò lọ́dọ̀ ọlọ́run. Ah, insha Allah ta'ala á tún àwọn nǹkan yìí play àwọn nǹkan kan tí mo kàn máa sí níjẹjọ mo tún fẹ́ tún àwọn ọmọ mi kan sí i láwọn ọ̀nà tó yàtọ̀ fún ọ̀nà tá a fi kàn máa sí níjẹjọ. sọ ni mo fi wò pé ká tún gbé gba ọ̀nà ọ̀nà míì tó yàtọ̀ fún ọ̀nà tá a gbé gbà níjẹjọ yẹn ká lè bá a mọ̀ pé àwọn eléyìí báyìí ń kọ́ o ah, àkídà wọn yàtọ̀ sí àkídà tó ahli sunnati wal jama'a wọ́n dẹ̀ ní àtàjárùú wọ́n ní àyà gan ní ìní àyà tí ó yapa sí ojú ọ̀nà tí ahli sunnati wal jama'a tamangba lògbèsí ayé wọn ààrí àpèjúwe wọn ààrí àfijọ wọn níbi ìláyà wọn tó yàtọ̀ fún àfijọ àwọn kọ̀wárì àwọn kọ̀wárì wọn máa ń nílò àwọn àyàbá yẹn ẹ sì rí tí wọn tó bá mọ ìtàwọn kọ̀wárìjì lásìkò tí wọ́n jáde ẹ rí i pé àwọn náà ní àwọn àyàbá yìí sí àwọn tí wọ́n jẹ́ àfa súnà lásìkò yẹn àwọn sọ̀hábà. so naam àmọ́fẹ́ kí á gbọ́ ọ̀rọ̀ tí Rashidi sọ yìí ká wá gbọ́ ọ̀rọ̀ tí àwọn àfa súnà tó yẹ pé ẹ̀mí gbogbo wa náà balẹ̀ lé lórí pàfà súnà ni wọ́n tó yẹ sí pé gbogbo ayé mọ̀ yí pé àwọn tí wọ́n gbé liwa u àdáwà ti sàlàfíyà tí wọ́n gbé àsíá dáwà sàlàfíyà tí wọ́n gbé àsíá dáwà súnà dání tí gbogbo ayé mọ̀ hátà àìdá kódà àwọn ọ̀tá gan tí wọ́n jọ́ta súnà gan táwọn gan mọ̀ pé káì àwọn tí ń pèpè sí súnà lélẹ́yìí ká gbọ́ nǹkan tí wọ́n sọ. lẹ́fì mọ̀ pé àwọn eléyìí báyìí wọ́n ní tàjárù gan wọ́n láyà gan ẹlẹ́ẹ̀kejì wọ́n ní àtàálùm wàtàrọ́fúẹ̀ wàtàálì ìmọ̀ ṣe bí ìpáwọn nímọ̀ àtàálùm òní kí máa ṣe bí ìgbà kó nímọ̀ kò dẹ̀ sí ìmọ̀ kankan lọ́dọ̀ rẹ̀ kí ẹ máa ṣe bí ìgbà wípé ó mọ̀ ju àwọn àfa súnà lọ kọ́ mọ̀ sípa kó ń ga jù wọ́n lọ àtàálì wàtàrọ́fúẹ̀ ó ń bẹ lọ́dọ̀ wọn wọ́n máa dá fatuwa wọ́n máa dá fatuwa mú wá pẹ̀lú agbárí wọn láìkùn la wípé ṣé ń táwọn ń sọ yìí ìjọjọ ìpèpè sàlàfíà ìjọjọ ìpèpè àwọn ahlu sunnati wal jamaa níbo lẹ ti irú fíkìrọ yìí níbo lẹ ti mú ọ̀rọ̀ yìí tá lẹ fi jọ wọn à ní fẹ́ gbọ́ nǹkan tí ń jẹ bẹ́ẹ̀ nǹkan tó wọn sọ fún yín ni pé àwọn máa dá Kùránì tọwọ́ bọ̀ fúnra ara wọn àwọn ọmọ ajá hadith tọ́ọ̀bọ̀ fúnra ara wọn àwọn òde ẹ̀mọ́ fàgbọ́yé tọ́ba wù àwọn yọ́ńbẹ̀. àwọn ilé ìdẹ́ ní èèyàn kan tó wẹ́ pé ẹ̀kọ́ pa sófo fún wọn ẹ wọ́n Rashidi Mustapha yìí yaumul qiyama ni máa ń pè yaumul qiyama yaumul qiyama alqiyama yóò ní alqiyama gbogbo kéde ẹ̀jẹ̀ tẹ́ bá gbọ́ láyé alqiyama ni máa ń pè àbí mi sáà sọ èèyàn tí ọmọ alqiyama pè yàtọ̀ fún alkiyawoma kò sí jíjẹ́ alkiyawoma nínú kéwu náà alkiyawoma gbó ẹ wá ẹ ní mo parọ́ kan gbogbo kéjẹ́sì rọ̀ṣídì mustapha àti ẹ̀ bá ti ń pátá ibà ń sọ̀rọ̀ tó bá ti sọ̀rọ̀ alkiyama alkiyawoma ni ó pè é. ẹlẹ́kùn àwọn nǹkan tó jẹ́ nǹkan ìpìlẹ̀ kéékèèké tí ò yẹ kí àwọn ọmọ kéékèèké gẹ́gẹ́ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí wújú ẹ̀ kẹ́sì pé tí yóò fún ò mọ̀ pé wàláhi alazim ọ̀rọ̀ àwọn wọ̀nyí káì ọ̀rọ̀ wọn lágbára gan bẹ́ẹ̀ sì láláìmọ̀kan ṣe máa ń rí aláìmọ̀kan máa ń láyà gan ẹ̀ mọ̀ ní máa ń ní ìfarabalẹ̀ tẹ́bárẹ̀ yẹn tí ọ̀ma acid irú wọn máa ń láyà acid àbẹ́ẹ̀kọ́ ni acid kò fi ṣeré wò pé máa fi wẹ̀ ni ẹ̀ka rò pé ẹ bá ń gbé yìí yóò máa rákòrò bọ̀ báyìí níbi lórí òkè yìí tí ọba tiẹ̀ sí andrew èyí bẹ́ẹ̀ àwọn òbí rẹ̀ ní ọ̀sán àdìsí lọ́gbẹ̀ tó wọn ọmọ kò mọ bí ṣe ṣe yàn aláìmọ̀kan máa ń láyà gan in aláìmọ̀kan tọ́ba rí kìnnì ó lè rò pé mùsùlùmí àwọn tó ti dàgbà ni mùsùlùmí àwọn tó lọ sọ́tọ́ sáré ló ń gbé wá ó ti wá dàgbà so nítorí pé kò mọ kò mọ ní wàhálà kò mọ pé kò mọ bí nǹkan ẹ ṣe léwu tó bẹ́ẹ̀ náà ni bọ́rọ̀ wọn ṣe rí nìyẹn níjọ́ kan ìgbà tó ó ṣe ó ṣe kéṣẹ́sì kan pé ní evil of persuasion ó ṣe kéṣẹ́sì lórí ọ̀rọ̀ ìdájọ́ kúnlẹ̀ ni wàláhi alazim ó dẹ̀ ń ka tíra sheikh salih al-usaimin tíra tó pé ní alqawl mufid tán fi ṣáàṣù kitab tawhid títí muhammad bin abdul wahab ọwọ́ ń ka bìkan mẹ́ sheikh wa sọ yí pé báàbù khawfi mina shirki ibi tọrọ wọn ti ibi tọrọ wọn ti túmọ̀ tí mo ti wé káì àwọn eléyìí làwọn èèyàn jòkó síwájú ẹ̀ lélẹ́yìn eléyìí ní í ṣe kéṣẹ́sì bọ́ta tí ń pe àwọn èèyàn kèfèrí léyìn fẹ́ pé kò rí ọ̀rọ̀ kò rí kò rí kò rí tíratu headline lásán babul khawfi mina shirki ẹ gbọ́ bó ṣe tú ni kí n tó tún nǹkan tó correct. ó ní báàbù tó jẹ́ sí pé àwọn àbá fi ń pẹ́yà fún wa ká mọ̀ kó sẹ́bọ̀ báàbù tí àwọn àbá fi ń sọ pé àwọn àbá ń pẹ́yà fún wa ká mọ̀ kó sẹ́bọ̀ a'udhu billah nítorí wàá bẹ́ẹ̀ ni pé babul khawfi mina shirki báàbù ti sọ fún ẹ pé ìbẹ̀rù nǹkan mí yàtọ̀ fọlọ́run ọba inú ẹbọ lọ́wà báàbù ti sàlàyé fún ẹ o ìmọ̀ bẹ̀rù nǹkan mí yàtọ̀ fún ọlọ́run ọba irú bẹ̀rù tó ẹ ká gbé fọlọ́run ọba wá gbé fẹ́dà mínà ṣírìkì nínú ẹbọ lọ́wà òun ni báàbù tí àwọn báàbí sọ lára bẹ̀rù tí àwọn sọ lára nípa ìbẹ̀rù ẹbọ wà tí àwọn eléyìí báyìí irú wọn ni ó máa pass fashion abẹ́ká lọ pẹ́ nìkan ó yẹ kí ìjọba pa ni ó yẹ kí ìjọba ṣe kíní kan ni so ó jẹ́ nǹkan tó bà nínú jẹ́ púpọ̀ ó dẹ̀ jẹ́ nǹkan tó tó dá mi tútù sí yàn lẹ́mìí tí ó máa wá fún yàn ní ẹ́dẹ́k pé irú àwùjọ wo la wà yìí ṣé bá yín sìn so inshallah ta'ala màá pè ọ̀rọ̀ rẹ̀ yẹn tàbí wọ́n yà kí bá mi pè rẹ̀ ń bẹ̀ yẹn ó dà pé ọwọ́ bẹ̀rẹ̀ yẹn clear sọ́wọ́ àárín yẹn ni òfẹ́ kílẹ̀ àmọ́ tó bá ti débi tí òfẹ́ kílẹ̀ àmọ́ a ṣe lè má débẹ̀ lálẹ́ yìí so mi èmi á máa pílẹ̀ lórí fóònù nígbà yóò dàbí pé kó máa wà kílẹ̀ ara bí báyìí ju ẹ lọ. aṣọ ẹni dọkítọ aṣọ òun tẹ níwò. naam ọyọ pílẹ̀. ẹ̀rọ ilé ilé ilé ẹ̀dá ti ẹ̀wù wà láàyè àwọn bíbu yẹn gbádùn náà ni mo fi máa sọ fún yín pé bẹ́ẹ̀ bá ní ẹ ta lè tún lẹ́yìn oníbídíà ṣé bí a sùn wọn gan ni pé kán ìjọba pa wọn. ẹjọ́ nìkan pa ẹwà ní pé ó kí lẹ́yìn rẹ̀ tóbi ọlá ẹ̀ka ń rí wọn ló bàtà fi sọ pé ka ká lè kí lẹ́yìn wọn nígbà ó lọ nínú sẹ́mẹ́tì àbí wọ́n ti fáyà rùn tó pé lásìkò ànájú àwọn kàwárí àdébí ti jáde ẹ̀ pa wọ́n ni. ṣẹ́gbọ́n rárá ṣá ẹgbọ́n rárá ó kíyà ní pé ó ní lóbi ni pé ọ̀yẹ́ká pa wọ́n dànù ni ọ̀yẹ́ká pa wọ́n lọ ẹ̀kan pa wọ́n ni onítọ́ bá ti wá pa wọ́n tó ti pa wọ́n dànù níbo ni ẹ ti wá máa rí béèrè pé bolo ti wá máa jáde pé sọ yẹ ká lè kírun lẹ́yìn àbí ọ̀yẹ́ ká kírun lẹ́yìn wọn. nípa àwọn kọ̀wárí jì ń kọ́ ìgbà tí wọ́n Ànábì sallallahu alaihi wasallam nítorí bá ti jáde ká pa wọ́n ni. so eléyìí báyìí mo fẹ́ ká kàn mọ́ sí i wípé ìjágbọ́ yìí onísúnnà nìyẹn wípé oníbíjà nǹkan o ẹ máa pa wọ́n ni. so ó bá nísìnyí àti wípé irú ìbéèrè tí wọ́n ń béèrè lọ́wọ́ tiẹ̀ yìí wípé ṣe àlè kírun lẹ́yìn níbídà àbá àlè kírun lẹ́yìn níbídà tó ní ìbéèrè yóò nídìí torí pé ìdájọ́ wọn ni pé tọ́ba ti ń pa wọ́n bò lẹ́sìn rí béèrè béèrè sopọ́ yẹ ká pa wọ́n ni ìgbà tí ìjọba ò ṣe ń tọ́pọ́ fún wọn lẹ́ni ń béèrè béèrè sórí bàpẹ́ ń béèrè pé ṣe àlè kírun lẹ́yìn òkú ẹ̀tọ́ yẹ pé ìdájọ́ rẹ̀ gan ọ̀yẹ́ kó ti kú ọ̀yẹ́ kó ti wà nù sáré sóra ní ti yìí sọ̀rọ̀ tó lórí pé àwọn wọ̀nyí wọ́n wà lórí sàlàfíyà wọ́n wà lórí ìpèpè sàlàfíyà wọ́n wà lórí ìpèpè tí àwọn sọ̀hábà pè lórí ìpèpè anábì sallallahu alaihi wasallam ni wọ́n wà kódà àwọn wọ̀nyí àwọn ọmọ kọ̀wárìjì gan fúnra wọn jàbátá àti rọ̀ṣídì àtàwọn ọmọlẹ́yìn wọn yìí gbogbo wọn náà gbà yípa àwọn àfọ àtàfẹ́ sọ ìtàwọn fẹ́ ka ọ̀rọ̀ wọn yìí wọ́n gbà pé lórí sàlàfíyà ni wọ́n wà. sọmọbìnrin pé kódà àwọn ọ̀tá súnnà gan àwọn gẹ́mà pé àwọn tó ń gbé ìpèpè sàlàfíyà dání àwọn eléyìí àwọn tá a fẹ́ ka ọ̀rọ̀ wọ̀nyí irú béèrè tí ó bu ọ ìpè sí yẹn lè kírun lẹ́yìn oníbídà tó sọ wípé ìbéèrè tí ò wúlò ní nígbà tó yẹ pé ìdájọ́ oníbídà nípa ẹ̀ka máa pa wọ́n ni ṣùgbọ́n béèrè lọ́dọ̀ àwọn àfáà náà ẹ jẹ́ ká gbọ́ báwọn ṣe dáhùn rẹ̀ ṣé táwọn náà sọ ohun nítorí pé asinu ló pọ̀ yẹ kọ́ mọ pa wọ́n ni tábà rí bọ́n ṣe bí àwọn afáàsùn náà léèrè ń sìn àṣìdáhùn tí wọ́n fọ̀ lẹ́ẹ̀fì mọ̀ pé àwọn eléyìí ń kọ́ o àwọn tó yẹ pé wọ́n yapa àkídà wọn ò yapa sákìdá tó wà ní sunu ọ̀jọ̀mọ́ àlè. náà kátó ti àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ náà mo ti máa ń sọ kinní kan tá ń láti dìmú gan wípé ṣe rí ọ̀rọ̀ dídá yìí dídá pín yìí tí àwọn tí jàbàtà àtàwọn ọmọ lẹ́yìn rẹ̀ fẹ́ mú ní nǹkan tó fúyẹ́ pé kí wá ni àtẹn tó pín bídíà àtẹn tó pín bídíà wọn kí so kò sí nǹkan kan bẹ́ẹ̀ sáájú mọ́kùnkùn sí bídíà wọ́n fẹ́ mú fúyẹ́ nítorí àti gbé bídíà àwọn wọlé wọ́n fẹ́ sọ di masala tún khilafiyya wọ́n fẹ́ sọ di àwọn masala tí ìyapa ń bẹ ń bẹ so that táàfún kálukú lẹ̀ lórí pé ah, ẹni tó bá sọ ẹlẹ́kẹ́ ní àtẹ́lẹ́kejì à lè pè ní àlélémọ̀ tó jẹ báwọn masala tún khilafiyya ọ̀rọ̀ yìí sì ní kìí sọ̀rọ̀ tálùsùnà kẹ́kẹ́ yapa lórí ẹ̀ ẹni tó bá lè sọ òdì kejì tálùsùnà ń sọ fàhùwà kọ̀ọ̀rìjì kọ̀ọ̀rìjì nírú ẹ̀yẹ báyìí ẹni tó bá lè sọ ọrú nǹkan táwọn jàbàtà ń sọ yẹn kò sálùsùnà kẹ́kẹ́ tó fojú rẹ̀ wò kò sálùsùnà kẹ́kẹ́ tó fi ojú ìjẹ́ àlùsùnà wòrú ẹni báyìí ojú tá fi ń wòrú àwọn ẹ̀yẹ òun so ẹ̀rí pé a dẹ̀ ti play oríṣiríṣi àwọn kẹ́sẹ̀tì fún wa fi Sheikh Salim Hilali tí wọ́n jẹ́ kó yọ pé àwọn tó bá nírú àkídà ńkọ́ khawarij ni wọ́n a ti play ti Sheikh Abdullahi Al-Bukhari tí wọ́n jẹ́ kó yọ pé tó bá nírú fíkọ̀ ńkọ́ àwọn khawarij ni wọ́n a ti play ti Sheikh Yahya An-Najmi tí wọ́n jẹ́ kó yọ pé tó bá nírú fíkọ̀ àwọn khawarij ni wọ́n mo tún ti lómi lọ́wọ́ báyìí ìkànnì àwọn àgbàfà náà ni ní Saudi tí wọ́n bí wọ́n léèrè nípa ọ̀rọ̀ jàbàtà náà mo tún ti ní yẹn lọ́wọ́ yẹn tó wà recent báyìí tó jẹ́ kó yọ pé kọ̀wárí pé kọ̀ọ̀rì jí ni jabata yìí gẹ̀yìn tó yẹ láì nísìnyí so tọ́ba tásìkò wá pè rẹ̀ àmọ́ ta fẹ́ fàyọ́ mẹ́ ni pé ṣe rí ọ̀rọ̀ yìí ibi tó lágbára dé ẹni tó pín bídíà àtẹni tí ò pín bídíà wọn ẹ̀ léjọ́ sí pọ̀ láíláí wallahi wọ́n jà nítorí pé ọ̀rọ̀ kan ni tó ní ṣe pẹ̀lú ìpìlẹ̀ àkídà ẹni tó jẹ́ kéfèrí lọ́dọ̀ tiẹ̀ yọ́ọ́ ó sì ròyìn pé èmi àti ọ̀dọ́ bàbá yẹn ó sì rò pé èmi àti ọ̀dọ́ máa ń ṣe papọ̀ kò ní síjà àyàfi tí kanú àmì ìjìbájá alábòsí lọ́yà kù torí pé ojú tí wọ́n máa fi wò mí òun ni pé ojú pé mò ń fi ìsìláàmù orílẹ̀ fún kèfèrí ojú tẹ́mi náà sì máa fi wò ó ni pé káì ó ń pe mùsùlùmí ní kèfèrí èmi ọmọ fojú kọ̀wárìjì wọ́ pé àwọn pé ìkànnì kọ̀wárìjì yọ pé kọ̀ọ̀rìjì ni ó pọ̀ mùsùlùmí ní kèfèrí ìwọ náà ọmọ fojú múríjì wò mí pé èmi náà ṣe kéde mò ń fi ìsìláàmù rinlẹ̀ fún kèfèrí ẹlẹ́ẹ̀kejì ẹni tẹ́mi ó sọ pé yẹn lè kírun lẹ́yìn ẹ̀ wọ́n sọ pé yẹn gbọ́dọ̀ kírun lẹ́yìn ẹni tẹ́mi ó sọ pé lè pẹran ká jẹ́ ìwọ ni tó bá pẹran òkú mbete ni ẹni tí ó kú tẹ́mi ó la èmi tẹ́mi ó la lè kírun sí lára ìwọ ni yẹn gbọ́dọ̀ kírun sí lára ẹni tẹ́mi ó sọ pé lè jẹ́ wàlíyù ọmọ rẹ̀ ìwọ ni kó ṣe kí ni kò gbọ́dọ̀ jẹ́ ni kò sí bẹ́ẹ̀ mi àti ẹsẹ̀ ní dọ́gba rárá wàláhì láàfin torí pé and that is why tó jẹ́ sí pé wallahi fil haqiqa lọ́dọ̀ jàbàtà àtàwọn ọmọlẹ́yìn àyàfi tí ò bá tí àyàfi tí ò bá sọ gbangba lókù wallahi tí yàrá ti moment tó bá ti lè pín fídíò báyìí o ti ní problem pẹ̀lú wọn o ti ní problem pẹ̀lú wọn wọn à ní regard fún àwọn àfàsùn nà kankan tó bá kàn camouflage lókù tó bá kàn ń tó bá kàn ń ta àwọn èèyàn lọ́yà kù wọn ní regard fún àfa súnà kankan nítorí pé kò sáfà súnà kan tó jọ wọn. so nǹkan tí mo fẹ́ fàyọ̀ mẹ́ ni pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó yẹ pé ìdájọ́ ìpìlẹ̀ ń tọ́ pé àwọn ṣókùmù tó tó àwọn ṣókùmù tí ó tààrọ́ tábàlẹ̀ lórí àwọn ìdájọ́ tí ó tó mọ lórí ẹ̀ ìdájọ́ tó pọ̀ sí gan àwọn ìdájọ́ tí yóò affect nínú ìdájọ́ ẹ̀sìn ìdájọ́ tó pọ̀ ni ṣé ló fi jẹ́ sí pé nínú àwọn ẹ̀sùn tó máa ń kà sí mi lọ́rùn tí mo fi jẹ́ kèfèrí títí dòní náà ti ń kà wọ́n ní mo kírun lẹ́yìn mọ́ maraba wọ́n ní lára aburú mi lára tí mo ṣe in fact recently recently ẹnìkan sì tó pè mí precisely níjẹta lóyìí tó ń pè mí pé kódà nínú àwọn nǹkan tó ń sọ tóun wá fẹ́ òun fẹ́ clarify rẹ̀ òun fẹ́ make òun fẹ́ òun fẹ́ kí n òun fẹ́ kí n ṣàlàyé ẹ̀ fóun ó ní pé wọ́n sọ wípé mo kírun lẹ́yìn Imam Maraba sọ wípé ńgbà tí mo ti lè kírun lẹ́yìn Imam Maraba yẹn o mo ti dó ń bídà mo ti di kèfèrí nìyẹn torí mo kírun lẹ́yìn Imam Maraba sọ èmi wa máa ń sọ wípé lẹ́sìn máa ń pé ṣe rí àwọn ọ̀rọ̀ kan ń bẹ tá máa ń sọ lẹ́nu tó yẹ kí wàláhì wọn kò kò kò kò kò wọn lò ó wọn kàn ń sọ lẹ́nu lásán ni tó bá di ibi lílò nítorí wọn ń ṣe yàtọ̀ sí ìgbà tá ń sọ yẹn jàbàtà ọmọ sọ fún yín pé yóò máa sọ wípé ìkírun lẹ́yìn oníbíjà ọ̀sán ẹ̀dọ́ oníbíjà àbí ẹ̀kọ́ ni pé àìrọ́ o kò kí nǹkan pé èèyàn kírun lẹ́yìn oníbíjà kò sọ ẹ̀dọ́ oníbíjà o yóò máa sọ bẹ́ẹ̀. wàfíìlẹ̀ àkíkọ̀ ni pé tẹ bá ti wá lè kírun lẹ́yìn oníbíjà báyìí lọ́dọ̀ wọn báyìí wàláhì ẹ̀ kì í ṣe mùsùlùmí mọ́. tí ò bá ń ṣe bẹ́ẹ̀ ni àwọn nǹkan yìí ẹ̀ máa ń tẹnumọ́ ẹ̀ máa ń tẹnumọ́ títí dò ní pé lára àwọn aburú mi tí mo ṣe ni pé mo kírun lẹ́yìn mọ́ maraba muhammed sọ fún yín pé a ah, kódà nínú àkídà yín gan nínú àdìsọ́kàn yín síbẹ̀ gbà yín pé téèyàn bá kí n bá kírun kíra kí n kírun lẹ́nu bídíà tó sọ mí bídíà ni àmọ́ irọ́ ni wọ́n kàn ń wí bẹ́ẹ̀ ni wàláhì làwùdí mú wọn gbà wọn gbà bẹ́ẹ̀ láíláí tó fi jẹ́ pé tábà rẹ̀ èèyàn kan tó bá lọ kírun lẹ́yìn èèyàn kan sọ́gbà kó ní bídíà ni láti jọ wọn ní ti ṣe rárá sí mọ́ wọn ìṣesí wọn yí torí pé mo kírun lẹ́yìn Imam Maraba sùwọ́n àkọ́kọ́ ni pé irọ́ àkọ́kọ́ ni pé irọ́ níná absolute irọ́ absolute one irọ́ tí ò lágbomi lani sẹ́lá ní sèyí irọ́ kọ́kọ́ níná ẹlẹ́ẹ̀kejì ni pé tó bá ti ẹ̀wá dí òótọ́ ǹjẹ́ ìyẹn kírun lẹ́yìn máa maraba ìyẹn kírun lẹ́yìn tó wá sọ̀rọ̀ ẹ̀dọ́ níbí dá ẹtí ọ̀nà sábà ní sìn àwọn ọ̀rọ̀ tó ń rùn létí àwọn ọ̀rọ̀ tí òwe ti gbọ́ tó yẹ sí pé ordinarily kì í ṣe nǹkan tí èèyàn máa ń discuss ẹtí ọ̀nà sábà ní tí ì àwọn aláì aláìgbẹ́kọ̀ọ́yé yìí tí bá ti pé wọ́n kàn wọ́n kàn púṣì ẹ̀ lọ síbẹ̀ nìsí so kẹ́ni bá mọ̀ pé ọ̀rọ̀ pé yẹn pín bídà ọ̀rọ̀ kan tó yẹ pé aslu ni àkídà ni wallahi tó àfẹ́tì pọ̀ gan naam ẹ jẹ́ ká ṣe àgbéyẹ̀wò àwọn béèrè tí wọ́n béèrè lọ́dọ̀ àwọn àfáàgbà tí àwọn eléyìí náà tí mo sọ pé wọ́n gbà kó ní súnà ni wọ́n tó ń gbà yí pé wọ́n ń pèpè súnà ẹ jẹ́ ká mọ̀ àwọn nǹkan tí wọ́n béèrè lọ́wọ́ wọn naam tabalawo fatawa nur على الدرب، nur aladar ti sheikh mumbaz rahimahullahu ta'ala irú béèrè tán béèrè lọ́wọ́ rasheed tó sọ wípé ìbéèrè yóò yẹ kó wáyé yìí nítorí pé ìdájọ́ àwọn oníbídà nípìnlẹ̀ nípa ẹ̀ka máa pa wọ́n yìí ìbéèrè wọn béèrè lọ́wọ́ béèrè ẹ̀ lọ́wọ́ sheikh mumbaz ẹ jẹ́ ká gbọ́ nǹkan sheikh fi dáhùn ǹjẹ́ nǹkan tí rasheed fi dáhùn ni sheikh mumbaz fi dáhùn. naam mo ní ká lọ́wọ́ fatawa nur aladar ká lọ wo page fourteen volume three page fourteen mujalladu ẹlẹ́kẹta uh, page fourteen ká lọ wo. wọ́n bi ṣéèkì léèrè nípa ọ̀rọ̀ pínpín dídá ìbéèrè tán bi ṣéèkì rè asail olùbéèrè ni abu usama min jumhuriyati misra al-arabiya ẹni yìí béèrè béèrè láti misrọ láti Egypt lẹ́ni tí béèrè béèrè. yaqul ó ní ma hiya albid'atu kí náà ń pè ní bídà gan wa ma hiya aqsamuha àti pé àwọn àwọn ọ̀nà wo ni bídà pín sí. wa hal yajuzu an usalliya khalfa imamin mubtadi'in àti pé sọ́tọ́ fún mi kí n kírun lẹ́yìn ìmáàmù tó jẹ́ ní bídà sẹ́wọ̀n pé nǹkan tó bí rọ̀ sí ìdílé tó ní kọ̀yẹ́kú ìkíbẹ̀rẹ̀ yẹn wáyé tó nítorí pé asùn nìkan yẹ ká máa pa wọ́n ní tó ẹni tó bá ti wá pa kí lọ́mọ irú ìbéèrè yẹn ò ní wáyé náà ẹbẹ̀ sá gbọ́ dáadáa wí. irú ìbéèrè yìí náà béèrè lọ́wọ́ Sheikh Bombaz ọmọ Egypt ló béèrè béèrè yìí. wọ́n ní wàhálì yajuzu an usalliya khalfa imamin mubtadi'in indahu ba'd al-bida'i tó yẹ pé àwọn apá kan bídà ń bẹ lọ́dọ̀ rẹ̀. Sheikh ní aljawab ìdáhùn ni pé albid'atu hiya al-ibadatu al-muhdatha nítorí ní bídíà ni àìbáàdà tí a dáadáa dálẹ̀ rẹ̀ tí ò sẹ́rí fún un kìtà nínú alukur'an àti nínú sunna. allati ma jaha biha ash-shar'u pé pé sẹ́rí òfin ọlọ́wọ́ bá ò gbé wá yuqalu laha bídà irú nǹkan báyìí là ń pè ní bídà wa kullu bid'atin dalalah gbogbo bídíà pátápátá ńkọ́ ànú ni. ma fiha aqsamun kò sí àwọn pínpín tó kò sí àwọn pínpín tó pọ̀ fún bídà kulluha dalala gbogbo ẹ̀ pátápátá ànú ni. lèkọ́lì nàbí sallallahu alayhi wa sallam nítorí gbọ́dọ̀ ànábì tó sọ pé kullu muhdathatin bídà gbogbo àdádálẹ̀ ńkọ́ bídà ni wa kullu bid'atin dalala gbogbo bídà dẹ̀ ní ànú ni. wa kana yaqulu hadha fi anabi ti máa ń sọ gbólóhùn yìí níbi àwọn kútùbà rẹ̀ tí bá ń ṣe lànàbi ti máa ń sọ gbogbo kútùbà táni bá ti ń ṣe ni máa ń sọ gbólóhùn yìí. yakul yakulu sallallahu alayhi wa sallam wọn lànàbi sallallahu alayhi wa sallam sọ wípé amma ba'du lẹ́yìn náà fa inna khayra alhadith kitabullah dájúdájú eléyìí tó lóore jù nú ọ̀rọ̀ òun náà ni tírà Ọlọ́run ọba wa khayra alhadi hadi muhammadin sallallahu alayhi wa sallam eléyìí tó sì lóore jù nú wa sharru al-umuri muhdathatuha ilé tó burú jù náà lámẹ̀rí òun náà làwọn àdádálẹ̀ wa yaqul wọn náà níbi wa sọ wípé kullu bid'atin dalala gbogbo bídíà àánú ni wa yaqulu sallallahu alayhi wa sallam wọn náà níbi tó wa sọ pé man ahdatha fi amrina hadha ànábì tó máa ń sọ àdìsí kan ànábì tó sọ yìí pé gbogbo ẹnikẹ́ni tó bá dẹ̀ dọ̀dọ̀ sínú àlámọ̀rí ẹ̀sìn wa yìí ma laysa minhu tí ò sí ní ẹ̀fọ́ wa raddi àdá padà sí ni man amila amala ẹni tó bá ṣiṣẹ́ kan laysa alayhi amruna tí ó sí àṣẹ àwọn anábì lórí iṣẹ́ yẹn fàhùwà rọ́dẹ àdá padà sí ni. fàlbídà túmọ̀ àdẹ́fà unnásu fi dín nǹkan tó ń pè ní bídà òun náà nǹkan táwọn yẹn bá dálẹ̀ sínú ẹ̀sìn mìnàlẹ̀ ìbàdà ti lẹ́tì láàṣà láhà nínú àwọn ìbàdà tó yẹ pé kò nípìlẹ̀ nù sẹ̀ríà yùkọ́lù láhà bídà ìwùn ó náà máa ń pẹ̀lú àwọn nǹkan yìí ní bídà wọ́n máa ń pè àwọn nǹkan yìí ní bídà wàkúlù ha mùnkárọ̀ wọ́n ní gbogbo bídà ìpátápátá aburú ni wa kulluha mamnu'a wọ́n ní gbogbo ẹ̀sìn ní ìta kọ̀ fún wa tá a gbọ́dọ̀ ṣe ni. wọ́n ní amma taqsimu ba'di an-nasi bida wọ́n ní ẹ̀ wá rí táwọn apá kan èèyàn pín bídà ila wajibatin ìpé bídà kan bẹ tọ́jú ọ̀rọ̀ yẹn ká máa ṣe wa muharramatin àti pé bídà kan bẹ tó jẹ́ ìwọ̀ lórí wa tá a gbọ́dọ̀ ṣe wa makruhatin àti pé bídà kan bẹ tó pé amusahabatin àti pé bídà kan bẹ tí ọjọ́ pé téèyàn bá ṣe yóò ní ládàá bí èèyàn bá ṣe kò ní lẹ́sẹ̀ ó ti yàtọ̀ sí makuru ọ̀sọ́ lẹ́ka o wà mubaha àti bídà tó pé bí bá ṣe kò ní ládàá bí èèyàn ṣe kò ní lẹ́sẹ̀ fahadà taqsimun ghayru sahihin wọ́n ní irú pínpín báyìí pínpín kan tí ò lálàáfíà ni. wàsọ̀wáàbù wọ́n nílé tó correct annalbida kulla annalbida kullaha dalalatun kama qala an-nabiyyu sallallahu alayhi wa sallam ẹgẹ́ bí anabi sallallahu alayhi wa sallam ti sọ. wọ́n ní wa in kanat bid'atu bid'atu al-imami mukaffira wa in kanat bid'atu al-imami mukaffiratan. wọ́n ní tó bá yẹ pé bídà tí ìmáàmù kó sí bídà tí ìmáàmù wọ́n ní tó pé bídà tó sọ di kèfèrí ni. la yusalla khalfahu wọ́n nírú ìmáàmù báyìí àwọn tó ń lọ́wọ́ bò níròyìn kankan àwọn tani alukur'an kọ́ ẹ̀dẹ̀ ọlọ́wọ́ bá ni. wal mu'tazila àti bídà àwọn mu'tazila tọ́lé yẹn tó bá jẹ́ ẹlẹ́sẹ̀ ńlẹ́ ayé ànípe ní mùmíní àti nípe ní kèfèrí tó bá dé lóbi àkìyàmà yóò wọ́n náà gbére. wa asba'ihim àtàwọn tó jọ wọn wọn nílò àwọn bídà yìí bídà tó yàn jáde kó ẹgẹ́ bíi kí yẹn fẹ́ dàníyàn kọ́ soke. dàníyàn allahumma inni nawaitu an usalliya subha ọlọ́wọ́n ọba o èmi dàníyàn kí mo fẹ́ kí irun irú nǹkan báyìí ká máa dàníyàn ká máa dàníyàn sókè dídá ni ṣé báyìí nìsín wọ́n ní irú bídà yìí kàwọn fẹ́ sọ́ọ́tì bì níyà gẹ́gẹ́ bíi bi máa níbi kéèyàn sọ pé nawaitu an mo kí àwọn ọmọ aṣọra dhalik àbí nǹkan tó bá jọrú nǹkan báyìí fala ba'sa bis-salati khalfahu kò sá burú bí kéèyàn kírun lẹ́yìn tó bá rí báyìí. ìbéèrè tí wọ́n bí rọ̀ṣídì léèrè rẹ o tóun sọ wípé ìbéèrè yóò ti ẹ̀kọ́ wáyé torí pé ìpìlẹ̀ àwọn oníbídà rẹ̀ kọ́ yẹ ká máa pa wọ́n ni ṣíṣe kò bá sì ní ká pa wọ́n bí. tòṣẹ́ wọ́n lọ wá gbọ́ sàlàfíà yẹ ìwọ lọmọ súnà ju ṣé kò bá sì lọ níwọ̀ tó ọmọ yàwó kìyàwó ìwọ ọmọ tó ń pàrìkì yá ọmọ torí torí báàbù khawfi mina ṣírìkì tó tún ti pé báàbù táwọn àbá mi ń sọ ara pé ká bẹ̀rù ẹbọ níwọ̀n tó ń tutù kùtù tó ti tọ́ ẹ pé òòrí lárúbáwá gan tú bèlè pọ́ǹpù ọmọ ṣẹ̀ríà níwọ̀n tó ń tẹ̀lé jàbàtà tí ọmọ mọ̀dọ́fù àti mọ̀dọ́fù ilé tí ọmọ rọmọdọ́ ni pé tẹ́pẹ́ ọ̀gá rẹ ti èyí o kàìkàìkàì kódà gan-an a pè wọ́n ní half baked bread wọn wà wọn tó à lè pè wọ́n ní wọn ti ẹ̀ wọn ti ẹ̀ wọn ti ẹ̀ wọn ti ẹ̀ wọn ti ẹ̀ pass through process kankan tá lè fi di búrẹ́dì gàmbé lé pé bẹ̀rẹ̀ kọ́ wà sọ pé ó wà half baked. ṣùgbọ́n ẹ̀kọ́ yóò bẹ̀ ni pé sheikh mumba sọ wípé ìgbà tó bí wọ́n lẹ́rìn nípa rẹ̀ wọ́n nírú fídíà pé à ń dà níyàn sókè àbí kèje fídíà à ń dà níyàn sókè ni. àtàwọn fídíà tó bá jọ báyìí wọ́n ní èèyàn tó bá kó sí i kò sábúrú bí kákírun lẹ́yìn ẹ̀ láàkín yóò ẹ̀làm wọ́n ní àmọ́ arú ẹni báyìí akọ aṣọ fún pé tó ṣe yóò bá súnà mu dídí àní. wàyíwá jahu ilẹ̀ lọ́yìn àádé àdarí ẹ̀ àtọ́sọ́nà lọ síbi ntólóore fún tó yẹ máa ṣe. yóò ẹ̀làm fàlàyọ̀ fọwọ́ sọ́ọ̀tàhù akọ wípé kọ́mọ́ máa gbóhùn sókè nígbà tó fẹ́ dàníyàn bal yanwi bi qalbihi pé kó máa dàníyàn sínú ọkàn rẹ̀ ni kò nídìí kó máa wí pẹ̀lú ẹnu. walhamdulillah niyyatul qalbi takfi wọ́n ní aṣèjúpẹ́ bọ́nà ọba àníyàn nú ọkàn lásàjì tó. wa hakadha bid'atul ijtima'i wa hakadha bid'atul ijtima'i wọ́n ní irú ẹ̀ náà wọ́n ní bákan náà ní bídíà pé ká máa kójọ páǹsẹ̀ mọ́wúlídù bídíà tí ó yọ̀ ìjáde kó ní ìsìlámù ni èèyàn tí bá ń ṣe tí bá ń ṣe bídíà mọ́lídù sọ pé àsìkò mọ́lídù la wà yìí wọ́n bẹ̀rẹ̀ mọ́lídù àti bàdúrà bí òòlù awà báyìí wọ́n ti ṣe wọ̀rọ̀ mọ̀ bọ́ọ̀lì ni. bídíà ni bídíà ni kéèyàn jáwọ́ kó ń bẹ̀ ẹ̀sìn tọ́lọ́wọ́ bọ̀ yọnu sí ni. ṣé bá ní sìn bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá lóun nífẹ̀ẹ́ ànẹ́bí súnà ní kọ́ wá ṣe <laughs> wàláì súnà ní kéèyàn wá ṣe ẹ̀yin tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ ànẹ́bí ẹ̀ dárùn gbà sí ẹlẹ́ẹ̀ nífẹ̀ẹ́ ànẹ́bí ẹ̀ gbé ṣòkòtò ẹlẹ níbi ànẹbi alánẹbi ní kí ẹ mẹkúnlẹ ẹni ẹni ẹni kọbásà tìlú tí yín mu àfi bẹ́ẹ̀ bá lu ọmọ pàtó gbé ńkúnlẹ ẹlẹ níbi ànẹbi bọmọ yín bá bọmọ yín bá ń borí àfi bẹ́ẹ̀ bá lu bẹ́ẹ̀ bá hàn lé mọ ìfẹ́ ànẹbi wa nù ibi mọlídù tẹẹtì wá rí tẹẹtì dára yín lára yá ibẹ̀ nífẹ ànẹbi wa ẹ ẹ ẹ ẹ ẹ yẹ máa tara yín ibi tábàtì lánàbí ń ṣe nǹkan báyìí wọ́n kórìíra rẹ̀ jù gbẹ́ lọ wọ́n kórìíra rẹ̀ gan ní nǹkan tó rìn lẹ́pà nàbí ṣe àwọn náà ní ọmọ fẹ́ mi yẹ̀gẹ̀rẹ̀ pé súnà fa kéèyàn súnà wọn súnà wọn ṣẹbi súnà lẹ pé kéè sọ̀rọ̀ yẹn náà kò sí náà alukurani mọ́rìdù bá ń bẹ̀rẹ̀ alukurani mọ́rìdù tẹ́sí ó wà nínú ayàwó kò tí yé báyìí nìsín ẹja dó lórí ẹ̀sìn ọlọ́wọ́n ba ẹ bá wọn aláṣejù láyé gba tìta ń bá wí ọlọ́njẹ kan gbọ́ bá wí dé. tọ́lá àwọn eléyìí etí wọn ti di o. wọ́n ní wàhákàzà bid'atul ijtima'i lil mawlid lil mawalid wọ́n ní bẹ́ẹ̀ ni bídíà pé à ń kóra wa jọ fún àwọn mawlidu. ìdààmú kana fiha shirkun wọ́n ní tí ò bá ti sí ẹbọ nínú ẹ̀ tí ò bá ti sí ẹbọ nínú mawlidu wọ́n ní hábìhí lẹ́yìn sáti bìbọ̀kà fíọ̀tì wọ́n ní kọ̀sọ̀rọ̀ ẹ̀dí kẹfẹ́rí tí o bá ti lè sẹ́bọ̀ ń amma nkánà fi ha du'ahu nàbí wọ́n ní àmọ́ tó bá jẹ́ pé níbi mọ́lídù nàbí tó ń ṣe yẹn wọ́n ń pè ànábì ń bẹ̀ tó bá jẹ́ pé wọ́n ti lọ ń pè ànábì sẹ́ńpájì gbé nǹkan yàtọ̀ fọ́lọ́ nìyẹn. àwọn du'ahu sọ́hìbì mọ́líd àbí wọ́n ń pe ẹni tí ó ní mọ́lídù yẹn tó gbé mọ́lídù yẹn kalẹ̀ sẹ́ńpé ó ń kálukú mọ́ ní mọ́lídù tiẹ̀ ó jẹ́ rẹ́ nìkan gbọ́n débi pé yóò ṣe mọ́lídìí àwọn ọmọlẹ́kẹ́wù wọ́n ní márùn-ún ní máa ṣe yóò ṣe mọ́lídìí àwọn aláṣà láti rẹ̀ owó ò ní wọn ẹ tọ́dún òní parí torí kó tó bí oṣù mẹ́ta mẹ́ta yóò fi sí kóṣù kan tó parí kó tó di pọ́nlẹ́wò kan sáyọ́ tó ti ọ̀gánáìsì mi sọ́lọ́n kúkú lẹ́yìn gàn ni ọlọ́run sì ní kó ń gbọ́n ọ̀tọ̀ yóò ọ̀gánáìsì mọ́dìdì yóò sì ọ̀gá láti mọ́níjà àsàlátù rẹ̀ àwọn tó rẹ̀ nìkùnà <laughs> àti mọ́níjì sáwíyà ó di mẹ́rin àti àwọn alásàlátù èyí kó gbogbo ẹ̀pọ̀ ní ẹ̀kẹ́ náà àmọ́ bí ọba ṣe báwọn owó ò ní jáde òkèlè ò ní pọ́n lórí ẹni tó ní mọ́lídù yìí tí ọba ti sí pé à ń pe èèyàn tó ní mọ́lídù níbi bẹ̀ èmi kí mò ń sọ o Sheikh Mubaz ní sọ o bàtọ́ àmọ́ yẹgẹrẹ nu tó máa ní kínní ṣéèkùn bá ti ní sọpọ kò sì yọwà kò sì jà ọ lójú ẹni tí ọba ti mọ ẹni tí ọba ti nírú ẹni ò lè mọ iye ẹni. àwọn afọ sọ pé ìnáma ya àrífòlì fọdúlá zawul fadli ẹni tó bá lọ́lá ní mọ̀ iye ọlá ẹni tí ọba nírú ẹni ò ní mọ iye ẹni. àwọn eléyìí ọmọ yìí ṣéèkùn bá ti nígbà tí wọn mọ yawmul qiyamah pé ẹni gbọ́n wọn lè mọ iye wọn aláì wọn lè mọ iye wọn lè mọ iye wọn ẹni tó bá mọ ẹni tó bá ẹni tó bá mọ ẹni tó bá wà lójú ọ̀nà pé òun náà ń kẹ́kọ̀ọ́ mọ̀ ni ó máa mọ bí àwọn àyímọ̀ yìí bá ṣe rí ṣé bá ní ti yìí so torí ẹ wàláì àríwó ti a ti di ẹnìkan rí a ní ní gbogbo ní gbogbo ayé sọ àfa súnà tó ma ó ní ràṣírí ìbàdàn <laughs> wàlẹ abẹ́kí. <laughs> a ní àti gbogbo gbogbo ayé àtòkè òkun àti ilẹ̀ lábáwá anita dákun àbá òsúnà wo lọ́mọ ó ní làṣídì ìbàdàn káì nǹkan ti sí ọ ọ̀la nǹkan ti káì káì káì nǹkan ti wàláì àníkan bẹ wọn ń pè ní bàbá mẹtì ó fún mi báyìí ni ó sọ fún mi pẹ̀lú ẹnu rẹ̀ báyìí mo gbọ́ fún látẹnu rẹ̀ báyìí ni wàláì ó ní kí n pe sheik mumbazu wa ló ń pè wọ́n kébèrè wàláì ó ní abẹ́tí bàbá ẹ bá bu bẹ́sìn àbúrò ayéṣà ẹ bu bẹ́sìn ebi inú pálọ̀ ọ̀dọ́ yín ló ti pe sheik mumbazu ní kébèrè báyìí rí nìyẹn wàlọ́ọ̀hì làwọn fi kò sí nǹkan kan ju pé jàbàtà wàlọ́ọ̀hì nǹkan kan tó clear ni pé jàbàtà máa ń pèpè sọ́dọ̀ ara rẹ̀ ni èyí tí wọ́n sọ pé èmi ní kẹ́sẹ̀ kẹ́ o kí ni sọ fún yín yẹn ń pèpè sọ́dọ̀ ara rẹ̀ nìyẹn èmi ò wà èmi lè gàn èmi ní kẹ́sẹ̀ èmi ò gbára kiri tẹ̀mí ah, pé wọ́n rìn yóò ṣe ọlọ́run ah, sì wà láti ìlú ẹ̀fúnṣẹ́kún wọ́n á ẹ̀mú fẹ́ni tẹ́kọ̀ọ́ ẹni ẹ̀rí eri ntọ́ra àfa mi ti tẹ́mi ọ̀fi ń sàgbákò fáwọn àfa yẹn kí ẹ̀ sọ pé òun sàgbákò fáwọn àfa sunna ìwọ ń sàgbákò fáwọn àfa sunna wàláhì káì ọlọ́run owó sànú wa sókè láyé fàyọ́ bẹ̀ ni pé ọ̀rọ̀ yìí Sheikh Mumbaz ní sọ dẹ̀ ń sọ pé Sheikh Mumbaz authority ni wọ́n authority ni wọ́n àti bọ́lá tí wọ́n ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ yìí àti àti Egypt ọmọ alárúbá lẹ́yìn tí ń béèrè béèrè yìí kó lè bá a mọ̀ pé ọ̀rọ̀ pé mo ọ̀rọ̀ pé mo gbọ́ lárúbá kọ́ ọ̀rọ̀ pé authority lẹ́yìn nínú mẹ̀sìn ni so ọ̀rọ̀ pé authority lẹ́yìn nínú mẹ̀sìn òun nìkan tá à ń sọ. naam naam wọ́n ní awil istighatha awil istighatha tu bihi àbí kéèyàn máa wá ìrànlọ́wọ́ kéèyàn máa wá ìyọni lọ́fìn lọ́dún èèyàn yàtọ̀ fọ́lọ́ ọba tí ò bá ti sínú mọ́lìdì yìí. wọ́n ní sawa'un maulidu ali àwọn maulidu hasan awil hussein wọ́n ní kò bá jẹ́ ali ni wọ́n ń ṣe àbí kò bá jẹ́ maulidu hasan àti hussein awil nabiyyi sallallahu alayhi wa sallam àbí maulidu anabi sallallahu alayhi wa sallam ni wọ́n ń ṣe àwọn fatima àbí maulidu fatima ni wọ́n ń ṣe idha li sahibil maulid tó bá ti jẹ́ sí pé à ń pe ẹni tí

àwùzábìhùn láhù àbẹ́yẹn ń pẹran fún ẹni tí à ń ṣe mọ́lídù rẹ̀ yẹn hádà shirkun akbar ìgbà yẹn ló di ẹbọ ńláńlá. amma ìdàkánà ìdàkánà mujarrada ìsìmáì lìkìrọ́ àti qur'an àmọ́ tó yẹ pé akẹ́kọ̀ọ́jọ lásán tó abẹ́ ka qur'an abẹ́ sọ̀tà nẹ́bì níbi mọ́lídù abẹ́ ṣe wáàsí abẹ́ ṣe gbọ́ àwọn nǹkan báyìí ni. àwọn aw akili aw akili tọyam àbí ẹnu pé akàfẹ́ kóra wa jọ abẹ́ fún wa ara wa lóúnjẹ lásán ni fahadihi bidatun sahibuha la yakfur wọ́n ní irú bídíà yìí ẹni tó bá kó sí òdì kèfèrí ẹni tó bá ṣe kéde o ẹni tó bá kó sí bídíà yìí kò dí kèfèrí naam ẹ wo nǹkan tí wọ́n bi Sheikh Bin Baz léèrè pé ǹjẹ́ ó ní bídíà ńkọ́ o tá a lè kírun lẹ́yìn àbí a lè kírun lẹ́yìn àbí ẹ̀kọ́ ni ẹ̀rọ òkè ni wọ́n dáhùn tí wọ́n sọ pé áṣìlù ni pé irú bẹ́ẹ̀ jákujáku olóńgbìn nìyí bí rasidi ṣe ń sọ lẹ́nu tiẹ̀ lọ́n pé ó yẹ ká máa pa wọ́n rìn bá a pa wọ́n jù ó lójú ọdún nílé ìbéèrè wọ́n dáhùn pé ọ̀nà méjì náà pín sí ẹni tó bá jẹ́ kèfèrí nínú wọn ẹ má kírun lẹ́yìn wọn ni ó pàgẹ́ wọn ní kéèyàn <laughs> má kírun lẹ́yìn ẹ̀ ni kò mọ́ ni kò mọ́ ni bóun ló ti mọ́ bóun ló ti mọ́ bóun ló ti ké ṣé bá ní sìn so ọba yẹ pé àwọn ìjọba bá fẹ́ ṣe dáa ni ó yẹ ká jẹ́ kéèyàn lọ́ọ́ máa gbà kí ó fún lẹ́wọ̀n ni ó yẹ ká jẹ́ kéèyàn lọ́ọ́ máa gbà kí ó fún lẹ́wọ̀n ni tọ́jì fún ló fi pé àwọn tó ń tẹ́ ń gbà fún ọ̀yìn bọ́bá ti lè jáde lẹ́wọ̀n ní kọ́ máa lo ọba tó yẹ sọ ilé tó ń sọ yẹn ogún ọdún ni ogún ọdún ni gbáko tàbí forty years sọ́dà pé forty years ní twenty years àwọn ẹlẹ́wọ̀n àbí forty years ní twenty years tiwọn six months ní èyí àtiwọn so ká fún wọn níbi forty years kó ló twenty bẹ́ẹ̀. naam ẹja tó wọ ọ̀rọ̀ míì tí sheikh mumbazi sọ náà again naam wọ́n bi sheikh bumbaz léèrè ní báyìí àwọn ibi tó ti bí léèrè nínú tíra yìí náà ni èjé náà ni o ní page thirty seven mujalladu ẹlẹ́kẹta page thirty seven hukmu hajiri mubtadi ìdájọ́ káyan oníbídíà lódì so inshallah ta'ala so débi tá a ti ń sọ̀rọ̀ hajiru hajiru tọ́pìkì ọjọ́ kan ni tá a máa discuss so inshallah wàá sàlàyé ọ̀rọ̀ hajiru yìí ọ̀rọ̀ hajiri wà nù nǹkan tí àwọn ọmọ yìí pè ní kéferì lé lórí o so ẹ wàá pe àwọn màṣáyìkù wa náà ní kéferì torí pé ntàwa ń sọ yẹn nípa hajiru yẹn ìbáwà àfa sunna sí máa ń sọ làwa ń sọ yẹn ṣé báyìí nìsín so bẹ́ẹ̀ tí wọ́n lè pe àwa ní kéferì tẹ̀ ní pé àwọn àfa sunna yẹn kéferì mo fẹ́ mà á jẹ́ sí pé kò sí déédé lọ́dọ̀ yín nìyẹn kò sí dọ́gbadọ́gba lọ́dọ̀ yín nìyẹn ìfẹ́ ẹnu lẹ́ fi ń pè yẹn kéferì tó bá jẹ́ sí pé judgment yín tó bá yẹ pé lórí pé à èèyàn yìí kó sí nǹkan báyìí lẹ́fín pass judgment lé lórí ni ẹ yẹ kẹ́ ẹ ti pa àwọn afáàsù náà ń kébè yìí àmọ́ nǹkan tó fà á tí wọ́n fi pe àwọn sheikh Mohbad nǹkan kan kébè yìí ni pé àṣírí wọn tètè tú àṣírí wọn tètè tó pọ́nmọ́ wọn bá lè kẹ́lá gbà fún àwọn mọ̀ṣáyé yìí débi pé béèyàn bá fi mẹ́nu àbùkù kàn wọ́n ẹsẹ̀kẹsẹ̀ ọlọ́wọ́ bó bínú sí ọlọ́wọ́ bó sì kọ̀yìn èèyàn sí kò yẹ báyìí nìsín sòtó báwọn yìí wọ́n ṣe khidma fún wọ́n ṣe bọ̀ yìí fún ìtàn súnà nẹ́bì ká tó ń torí ọlọ́run ọba àlékẹ́ lánàá òkè ń ṣe kí ni o kò kí ń wo àwọn tó bá ń mẹ́nu àtẹ ẹnu àbùkù tó bá fi ń wò kò kí ń wò wọ́n ràn náà lọ́wọ́ rán Rashidi lẹ́wọ̀n. naam ẹ má jẹ́ nǹka alátòkè ẹ jẹ́ nǹka abita fẹ́ lò nítorí àsìkò. naam wọ́n ní òkè <laughs> yẹn sáré ká al-mu'minu yanzuru fi hadhihi al-maqamat. بنظر الإيمان ونظر الشرعي ونظر التجرد من الهوى ما ذلك قالوا بتفعله فإذا كان هجره للمبتدئ وبعده عنه لا يترتب عليه شر أعظم فإن هجره حق وأقل أحواله أن يكون سنة وهكذا من أعلن المعاصي وأظهرها أقل أحواله أن أن هجره سنة فإن كان عدم الهجر أصلح لأنه يرى أن دعوة هؤلاء المبتدعين وإرشادهم إلى السنة وتعليمهم ما أوجب الله عليهم أن ذلك يؤثر فيهم وأنه يفيدهم فلا يعجل في الأجر ومع ذلك يبغضهم في الله كما يبغض الكافر في الله وني أكرر أو ندجا nítorí tọ́lọ́run ba gẹ́gẹ́ bó ìjẹ́ pé a kórìíra àwọn kèfèrí náà nítorí tọ́lọ́run ba. wàyó bùkítù ẹ̀fọ́t fìlà bákan náà yóò kórìíra àwọn ẹlẹ́sẹ̀ nítorí tọ́lọ́run ba àlàkọ́dìrì máa àfihìm lórí òdiwọ̀n ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n ń ṣe òun ni ó dìpẹ́ǹdì báwo la ṣe kórìíra wọn sí. wàhálà kọ́dìrì bídà ó dìpẹ́ǹdì lórí òdiwọ̀n bídà téèyàn ń ṣe ni ó sọ fún wa bóun láti kórìíra ẹ̀ sí. wà gbogbo káfíìn asad wọ́n ní àmọ́ yìí kórìíra kèfèrí òun lágbára o òun lọ lágbára jù òun lágbára kórìíra jù. wà gbogbo mọ̀tẹ́lì àlàkọ́dù ìbìdá àti àmọ́ yìí kórìíra oníbídíà ń tiẹ̀ ó dìpẹ́ǹdì lórí irú bídíà tó bá kó sí. إذا كانت بدعته غير مكفرة طبعا ده بدعة تقوسي بدعة تيوسو عندي كيفريني على قدها أقرر عليه لجوا بدعة wàbúgbìlà yẹn sí àlàkọ́dù ìmọ̀ àìsíyàtìhì àwọn dẹ̀ tó kórìíra ẹlẹ́sẹ̀ lórí dèdí ẹ̀ṣẹ̀ rẹ̀ tó bá kó sí. wàyòhébùhù fìláhì àlàkọ́dù ìsìlámìhì àwọn àtún nífẹ̀ẹ́ rẹ̀ nítorí tọ́lọ́wọ́n ba lórí òdiwọ̀n ìsìlámù tí ń bẹ lọ́dọ̀ rẹ̀. naam so eléyìí jẹ́ kó yọ wáyé pé ṣéèkì ń jẹ́ kó yọ wáyé pé ìgbà tó bí wọ́n léèrè nípa ìṣe hajjuru wọ́n ní ìṣe ájúrù fún níbi yàǹkọ́ o nǹkan kan tó ń pé ìdájọ́ ẹ̀ yàtọ̀tọ̀ nǹkan kan tó ń pé ìdájọ́ ẹ̀ ó yàtọ̀tọ̀ so tó bá yẹ pé oníbídà tó gbé jáde kúrò ní Islam ni a kórìíra rẹ̀ pátápátá tó yẹ pé oníbídà tí bídà ló gbé jáde kúrò ní Islam ni a kórìíra rẹ̀ lódì wọn bídà tí ń bẹ lára rẹ̀ a sì nífẹ̀ẹ́ rẹ̀ lódì wọn Islam tí ń bẹ lára rẹ̀ so wọn sọ yí pé a irú béèrè wo ló ń bi mí tó yẹ pé ìjọba ti pa wọ́n ni asùlù nípa yẹ pa wọ́n bàbá ti pa wọ́n ni kò ní sí pé ẹ láti ájírù àbá mi ti ájírù ẹni tó yẹ ti pa. ṣé bá ní sìn ẹ rí pé lè báyìí ọ̀rọ̀ tí ò ṣe kíni ọ̀rọ̀ tí ò bá mu ni. naam ẹ jẹ́ kí n kú omi báyìí kí n tó lọ síbi ọ̀rọ̀ míì tí mo rò pé ó bùkátà kí asáré tètè ṣe kíni kásáré fatawa nur aladarb nígbà tó ń bi wọ́n lè lórí ọ̀rọ̀ níbí dáa yìí. náà wọ́n bi wọ́n lè rí pé wọ́n bi wọ́n lè rí nípa bídà tó ní ṣe pẹ̀lú ìmọ̀ṣe maulidu nabi sallallahu alaihi wa wọ́n ní ma hukmul maulidi nabawi wa ma hukmul ladhi yahduruhu wa yu'adhabu fa'iluhu idha mata wa huwa ala hadhihi as-sura ó ti ẹ̀bá mu púpọ̀ àsìkò mọ́lídù náà làwà yìí wọ́n ní kí ni ìdájọ́ mọ́lídù ká máa ṣe mọ́lídù ànábì wọ́n ní bákan náà kí ni ìdájọ́ ẹni tí bá ń lọ síbi mọ́lídù wọ́n fa'iluhu idha mata wọ́n ní àti pé sẹ́ni tí bá ń ṣe mọ́lídù àti ti ń lọ mọ́lídù ṣé wọ́n fìyà jẹ nígbà tó bá kú wa huwa ala hadhihi sura tó sì wà lórí mọ́lídù ẹ̀ naam sheikh bin baz wọn sọ̀rọ̀ lọ pé alimawulidu lam yarid fi shar'i ma yadullu ala al-ihtifali bihi la mawulida nabiyyi sallallahu alaihi wa sallam wala ghayrahu فالذي نعلم من الشرع المطهر وقرره المحققون من أهل العلم أن الاحتفال بالموالد بدعة لا شك في ذلك wọ́n ní ká máa ṣe mọ́lídùú ànábì kọ̀ wá nínú ṣẹ̀ríà ń tó tọ́ka sí ìjẹ́ ẹ̀sìn rẹ̀ pé ká máa ṣe wọ́n ní wọ́n ní mọ́lídù ànábì kọ̀tọ́káṣe báyìí náà ni kọ̀tọ́káṣe mọ́lídù ẹlòmíì wọ́n ní lè tá a mọ̀ nínú sẹ̀ríà tí ọlọ́ọ̀bà àdékẹ́lá fọ̀ mọ́ àti lè táwọn olùmọ̀jìnlẹ̀ fi rinlẹ̀ nínú àwọn àfà òní pé káṣe mọ́lídù ànábì nǹkan òbí dáa ni kò sí iyèméjì mbẹ́ li'anna rasul sallallahu fún àwọn èèyàn òun lẹni tó sì mọ̀ nípa ṣẹ̀rí ọlọ́wọ́ bá jù wọ́n wà ní muballighu anillahi lam yahtafil bilmaulidi bilmaulidi wọ́n náà nẹ́bí sallallahu alaihi wasallam gan tó yẹ pé òun ló ń fún wa ní ìrò látọ̀dọ̀ ọlọ́wọ́ kò ṣe maulidu kò ṣe maulidu ara rẹ̀ sallallahu alaihi wasallam wọ́n ní bákan náà kò ṣe maulidu ẹlòmíì tó yàtọ̀ fún tiẹ̀ wala ihtafala ashabuhu bidhalika la khulafa'uhu ar-rashidun wọ́n ní àwọn àwọn sàábì ànábì náà dẹ̀ ṣe àwọn khulafa'ur-rashidun ṣe àwọn ẹlòmíì fún wọn náà ṣe walau kana haqqan wa khayran wa sunnatan lamma tarakuhu wọ́n ní tó bá yẹ pé òdodo ni tó bá yẹ pé oore ni tó bá yẹ pé sunna ni wọ́n bá ti filẹ̀ bákan náà walamma tarakahu nabiyyi sallallahu alaihi wasallam anabi náà bá ti filẹ̀ wala allamahu ummatahu wa fa'alahu bi kò bá dẹ̀ kọ́ àlùmọ́ rẹ̀ anabi náà bá ti fúnra rẹ̀ wala fa'alahu ashabuhu wa khulafa'uhu radiyallahu anhum àwọn sọ̀hábà àtàwọn khulafa'u rẹ̀ náà bá ṣe kọ́lọ́ bá kọ́ yọrọ sí gbogbo wọn. فلماذا تركوا ذلك كلنا في فيله علمنا يقينا أنه ليس من الشرع وني فلما فلما تركوا ذلك فلما تركوا ذلك نيجا تاوى النبي تاوى صحابة وفيله باي علمنا يقينا أتواما نما مداجو أنه ليس من الشرع فكو سينو الشريان وهكذا في القرون المفضلة wọ́n náà ni wọ́n ní bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn centuries tó lóore kò sẹ́ni tó ṣe lam yuf'al dhalika aw وهكذا في القرون المفضلة لم يفعل ذلك gbogbo àsìkò yìí wọ́n ṣe فاتضح بذلك أنه بدعة ó wá kílẹ̀ àpé bídíà ni وقد قال عليه الصلاة والسلام من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد وقال عليه الصلاة والسلام من عمل عملا ليس عليه أمرنا فهو رد mo ti tú وفيه وفي أحاديث أخرى تدل على ذلك أو حديث من ثم تتوقع إليه وبهذا وبهذا يعلم أن هذه الاحتفالات بالمولد النبوي fi ṣáàrì rọ̀bí ilẹ̀ awal aw fi ghairihi wọ́n ní pẹ̀lú ìlà fi màá pé yìí máa ṣe mọ́lídì ànábì ní oṣù rọ̀bí ilẹ̀ awal ta wà yìí àbófin tó yàtọ̀ sí wàhákàzà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wàhákàzà ihtifalat bil mawalid al ukhra wọ́n ní bẹ́ẹ̀ làwọn ká máa ṣe àwọn àwọn mọ́lídù míì náà gẹ́gẹ́ bí pé à ń ṣe bátìdé ara rẹ̀ náà kalibadawi gẹ́gẹ́ bí àti Hussein bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kulluha min al bid'a al wọ́n ní gbogbo eléyìí bídíà sí akọ ni allati yajibu ala ahli ala ahli islami tarkuha tọ́yẹ́ kọ́ jọra yẹn lórí àwọn mùsùlùmí kan sílẹ̀ ìgbà tí wọ́n ń bọ̀rọ̀ yẹn lọ ìgbà tí wọ́n ń bọ̀rọ̀ yẹn lọ wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé wọ́n wá ní fa hubbullahi wa mo ti fa wọn bí ní o laysa bil mawalid wala bil ah, bidai wọ́n ní kára nífẹ̀ẹ́ ọlọ́ọ̀ba àtòjíṣẹ́ ọlọ́ọ̀ba kìí ṣe bí ká máa ṣe mọ́lídì ló túmọ̀ sí kìí ṣe bí ká máa ṣe bídà ni. walakin hubbullahi wa rasulihi yakunu bi ta'atillah àmọ́ ká nífẹ̀ẹ́ ọlọ́ọ̀ba àtòjíṣẹ́ rẹ̀ kí máa ń jẹ́ pẹ̀lú ká máa tẹ̀lé ọlọ́ọ̀ba wa rasulihi ká máa tẹ̀lé ànábì rẹ̀ wal istiqamati ala shari'atillah ká sì dúró lórí ṣẹ̀rí ọlọ́ọ̀ba والجهاد في سبيل الله بالدعوة إلى سنة إلى سنة رسول الله صلى الله عليه وسلم àti pé ká máa ṣe jihad pẹ̀lú pé ká máa ṣe pẹ̀lú sójú ọ̀nà Ànábì صلى الله Ah, bákan náà wàtà ziniha wàzọ́bì anha kama gbé súnà nàbì tóbi ká sì máa dìfẹ́ǹdì ẹ̀ wà ìnkárí alaman khalafaha ká sì máa takò àwọn tí bá ń yapa súnà nàbì hakaza yakunu hubbu rasuli sallallahu alaihi báyìí ni ẹ̀sìn máa nífẹ̀ẹ́ àná yakunu bi fi aqwalihi wa af'alihi wà sẹ́ẹ̀rì ala ala minhajihi bákan náà ká máa rìn lórí ojú ọ̀nà nabi sallallahu alaihi wasallam wa da'wati ila dhalika kásì máa pèpè sí hadha wal hubbu sadiqu alladhi yadullu alayhi al-amalu shar'i eléyìí ní ìfẹ́ òdodo tí iṣẹ́ ṣẹ̀ríà ń tọ́ka lórí wal amalu al-muwafiq li shar'ihi subhanahu àti ká máa ṣiṣẹ́ tó bá ṣẹ̀rí bá mu ṣẹ̀rí Ọlọ́run bá mu wa amma kaunuhu yu'azzab aw la yu'azzab wọ́n ní àmọ́ bá sọ pé ẹni tó ń ṣe mọ́wúlídù yóò jìyà ni àbí ò ní jìyà hadha shay'un akhar ọ̀rọ̀ míì nìyí ò torí ìdájọ́ ti wá wọlé nìyẹn wọ́n ní hádà ila Allah jalla wa ala ọ̀dọ̀ ọlọ́run yóò wà ọ̀dọ̀ ọlọ́run kí nìyẹn wà nìyẹn wà falbida wal ma'asi min afrabil azab wọ́n ní torí pé bídíà àtẹ̀sẹ̀ nínú àwọn tí wọ́n ń kóyà jẹ̀yàn lọ́wà lákìn kọ̀dí yóò ẹ́fẹ́bù ìnsán bí fíìlì máa sí àti yìí wọ́n ní ṣùgbọ́n ọlọ́wọ́ bá imma li jahlihi bóyá torí pé ọjà láì màkà sí ti ń ṣe yìí wà imma li annahu qallada man fa'ala dhalika àbí torí pé bóyá ó tẹ̀lé ẹnìkan tí ń ṣe ni òun kàrẹ́ ẹnìkan tí ń ṣe tó sì rò pé ní ẹlẹ́sìn ni lòun tẹ̀lé zọ́nà minhu annahu musibun tó sì rò pé ní correct tó rò pé sìn gẹ́gẹ́ lẹ́ni ń ṣe lòun náà fi ń ṣe aw li a'malin salihatin qaddamaha àbí nítorí pé bóyá nítorí pé ẹni yẹn sin àwọn ẹsẹ̀ kan títí ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ló fi wá òkú ẹni yóò ní ire ní kò ṣe ń tí ọ̀dà sọ̀rọ̀ tìmí asbab al-'afwi min Allah wọ́n ní tí nǹkan báyìí bá ti ṣẹlẹ̀

فالحاصل أن المعاصي والبدع من أسباب العذاب wọ́n ní in tó ń ṣẹlẹ̀ òun náà ni pé ẹ̀ṣẹ̀ àti bídà nǹkan òun nínú àwọn nǹkan tí wọ́n kó yàjẹ̀ yẹn ni wa sahibuha tahta mashi'atillahi jalla wa ala wọ́n ní ẹni tó bá wá kó sí ẹ̀ṣẹ̀ àti bídà ó wà lábẹ́ mashi'a ó wà tahta mashi'a idha lam takun bid'atuhu mukaffiratan wọ́n tó bá yẹ kí bídà tó kó sí ọ̀sọ́ di kèfèrí amma idha kanat al-bid'atu mukaffira wọ́n ní àwọn tó wájú bídà tó sọ̀rọ̀ di kèfèrí ni mísù ṣírkì akbar gẹ́gẹ́ bí ẹbọ ńláńlá kọ̀sọ̀ híbu wa mukhalladun fi nar ẹni tó bá kó sí yóò ṣe gbére nu náà ni na'udhu billah asájú ọlọ́wọ́ bá kún bíi léyìí lakin idha kanat al-bid'a laysa fiha shirkun laysa fiha shirkun akbar àmọ́ tó wájú bídà téèyàn ṣe kò sẹ́bọ̀ ńlá nínú ẹ̀ wa innama hiya furu'un fiha khilafu sharia wọ́n kà jẹ́ pé nínú àwọn ẹ̀tọ́ tó ní tó yapa sharia min salawati mubtada mubtada'atin wọ́n ní min salawati mubtada bóyá lẹ́nu àwọn sọ àwọn ọ̀run kan tó jẹ́ ìrun bídíà lèyàn kí aw ihtifalat mubtada àbáwọn àwọn maulidu àbí àwọn ayẹyẹ tó jẹ́ ayẹyẹ bídíà lèyàn ṣe laysa fiha shirkun tí ò sí ẹbọ nínú ẹ̀ fahadha tahta mashi'atillahi kalmaasi wọ́n lélẹ̀ báyìí ẹni tó bá kó sí ó wà lábẹ́ fífi Ọlọ́run ọba gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ náà lòun náà ṣe rí tọ́ba ọ̀rọ̀ yìí ni wọ́n ń pè mí ní ẹlẹ́ṣẹ̀ wọ́n ní bídíà ẹ̀tẹ́ ní kò sẹ́gbà tó sọ bẹ́ẹ̀. kò ní ìdí kó wulẹ̀ ẹran sheikh mumbazi ní sọ̀rọ̀ yìí táwa là ń pè lẹ́sẹ̀ ń sin àbẹ́ àwọn àfa sunna bídíà ńgbà tá a pè nǹkan ní mufasiko tó tó ní kí wọ́n ní tí wọ́n ní pé wọ́n fà sákọ̀ yàn ọ̀sọ̀rọ̀ yẹn di pò kí ọ̀sọ̀rọ̀ yẹn lẹ́sẹ̀ ṣé èdè òyì ọ ní àbí nǹkan kan mí bẹ tọrọ lù ọ nǹkan ṣàlàyé ká mi ká lè mọ kí ni kí láfi ayé alájà rẹ ká lè mọ kí láfi tọ́jú ẹ tó ẹni tí ẹni tí yóò bá tọ́jú yẹn fi ara yẹn pamọ́ fún tó bá yẹ pé dèmi ò yí ọ já tètè mọ̀ ká tètè mọ̀ bí àmọ́ méjèèjì náà ní pírọ́blẹ́mù ẹ̀ náà ó jẹ́ nídìí kíní àtẹ̀dẹ àti kíní gbogbo ẹ̀ náà níbi tó ti ó ní pírọ́blẹ́mù ọ̀rọ̀ ramification ni ọlọ́run sànú dé. naam nínú àwọn béèrè tó tún jọ bẹ́ẹ̀ nínú àwọn ìdáhùn tó tún jọ bẹ́ẹ̀ wọ́n ní ẹni yìí béèrè lọ́dọ̀ Sheikh Mumbaz wípé ǹjẹ́ a lè kírun lẹ́yìn oníbídà náà ni pàápàá jùlọ ṣé ìrun júmọ̀ àǹkọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti ìrun jàmáà sheikh wọn bá rọ lọ wọn ni amma anta ayọ sa'il falaka an tusalliya ma'ahum az-zuhra wal maghriba fi waqtiha amma al-isha fala tajma'aha ma'a al-maghrib ولا تصلي معهم العصر ولا العشاء هذا إذا كانوا من أهل السنة أما إن كانوا من غير أهل السنة فلا تصلي معهم حتى تعلم أنهم ليسوا يتعاطون شيئا من الشرك كالذي يدعي البدوي أو, أو الشيخ عبد القادر الجيلاني أو غيره من الناس هذا يعتبر من الشرك الأكبر يا سيدي المدد المدد اشف مريضي انصرني أغيثني هذا من الشرك الأكبر فهؤلاء لا يصلى خلفهم ولا يصلى معهم بل ينصحون ويوجهون ويعلمون فالحاصل أن الواجب على المسلم أن يتحرى في صلاته وأن لا يصلي خلف من يظن به الشرك أو البدعة المكفرة وأن يتحرى الأئمة الطيبين المعروفين بالاستقامة والسير على مذهب أهل السنة والجماعة من أهل التوحيد والإيمان حتى يحتاط لدينه ويحتاط لصلاته ولا يصلي خلف القبوريين الذين يعرفون الذين يعرفون بالغلو في القبور ودعاء أهلها كالذين يغلون في البدوي أو غير ذا أو غير البدوي أو الشيخ عبد القادر الجيلاني أو غيرهم من, من الناس ويطلبونهم المدد يطلبون منهم الغوث هذا كفر أكبر لا يصلى خلف صاحبه نسأل الله السلامة لكن يدعى إلى الله ويعلم وينصح ويوجه للخير لأن الدين النصيحة والله يقول سبحانه ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن ويقول سبحانه ومن أحسن قال ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ويقول عليه الصلاة والسلام في الحديث الصحيح من دل على خير فله مثل أجر فاعله ويقول عليه الصلاة والسلام لعلي رضي الله عنه لما بعثه إلى خيبر فوالله لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم هؤلاء يدعون إلى الله ويعلمون ولا يصلى خلفهم حتى يتوبوا إلى الله من البدع من الشرك وحتى يدع وحتى يدعوا ما عندهم من البدع المكفرة نسأل الله للجميع الهداية إلى إلى إتموكاي ọ̀rọ̀pọ̀ lórí ẹ̀sìn bá ní kí n tu àmọ́ nǹkan tó ń sàlàyé ń bẹ̀ òun náà ní pé ẹni tó bá gé bídíà rẹ̀ bídíà tó gbìyànjú jáde kó ní ìsìláàmù ni tó ń pẹ̀lú mí yàtọ̀ fọlọ́wọ́ bá ó ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ wọn kẹ́yọ̀ ń kú olófin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so inshallah mo fẹ́ sáré chẹ́kì àwọn ilé tó yẹ pé ó ní ṣe pẹ̀lú nǹkan tí a wà lórí ẹ̀ ṣé bá ní ṣe yìí so nítorí ẹ̀ ni mo fi ń kánjú báyẹn. náà nínú àwọn tí a tún ní láti gbé yẹ̀wò ẹ̀jẹ̀ ń wọlé báyìí náà Sheikh Mubaz wọ́n ní ìgbà tí wọ́n bí wọ́n lè nípa pé sí àlè wọ́n ní ṣókùn sọ láti khalfa ìmáàmì mubtadi'in ìdájọ́ ká kírun lẹ́yìn ìmáàmù tó jẹ́ ní bídà wọ́n ní máa hukmu salati khalfa imamin mubtadi'in wọ́n ní kí ni ìdájọ́ ká kírun lẹ́yìn imáàmù tó jó bídà sawa'un kanatil bídà bi majalil ibadati wal aqaid wọ́n ní kò bá jẹ́ wípé bídà tó ní ṣe pẹ̀lú agbọ́nrin ibadati ni àwọn ibada bí àkídà ni sheikh ní kò tọ́ ká mú oníbídà ní lè anaha rọ́fẹ̀ẹ́ lè ṣàníhì wọ́n nítorí pé yìí fi oníbídà ṣe ìmáàmù à ń gbé orúkọ rẹ̀ ga nìyẹn à ń gbépò rẹ̀ ga nìyẹn fàlàyà júùsù ayò takọ̀dà ìmáàmù wọ́n nítorí ẹ̀kọ́ tó ká mú oníbídà ní ìmáàmù. bal yataharrọ̀ aw bal yataharrọ̀ fi ìmáàmàtì ahlùsọ̀lá wal istiqama wọ́n láwọn tá máa wá níbi ìfiniṣe ìmáàmù òun náà làwọn ẹni rẹ̀ àwọn tá ní istiqama lórí ẹ̀sìn والسالمون من البدع أتوتلى قوم بدع هذا والواجب على المسؤولين ولن يرجع رأي لوريا وتواني إمام أن يتحروا للإمام الرجل الصالح صاحب العلم والفضل كما وقع كري فوان توفي إمام أن يري أني مما أن تيوني الله ننوسي والبعيد عن البدع أن تجل سبدع لكن إذا وجد في المسجد إمام مبتدئ wọ́n ní tá a bá rí inú mọ́sálásí kan ìmáàmù oníbídíà bid'atuhu ghayru mukaffiratin bídíà tó bá kó sí ọ̀sọ́ di kèfèrí fasolatu khalfahu sahihatun kákírun lẹ́yìn rẹ̀ ọlálàó ọlálàáfíà wàlúwájib alatuhu wọ́n ní àmọ́jọ́ ọ̀ràn yẹn lórí wa káyọ́ ní ìmáàmù wà ìbdáluhu bi ghayrihi káwá fi ẹlòmíì tí èsè mọ́ níjú pàrọ̀ rẹ̀ amma iradat bidatu mukaffiratan wọ́n ní àmọ́tọ́ gẹ́gẹ́ bídí ààrẹ bídí àtọ́sọ̀ ẹ̀dí kẹfẹ́ ni kàyà bada ti kùbù gẹ́gẹ́ bí àwọn tí máa ń lọ na fún sàárè tàgbẹ́rù yẹn wa bẹ ti mọ́ kódà àwọn taná sí i kódà àwọn máa ń ta jẹnẹrétọ̀ síbẹ̀ ẹ wá rí àwọn bàbá ẹ wá kíkí awọn ń wá fi ilé báyìí ọlọ́run bó sànú wa ọ wà nílẹ̀ ọ wà lẹ́kọ̀ọ́ wà lábẹ́òkúta wà káàkiri káàkiri níbi táwọn èèyàn máa ń lọ. so wàláhì ọjẹ́ nǹkan ọjẹ́ nǹkan ìtìjú púpọ̀ káwa sọ pé bí sàárè àwọn èèyàn tó wà lọ jọ́sìn fún lónìí. láwọn nílùú tí ń wá lọ́dọ̀ àwọn òkú pé káyọ̀ òun kúrò òun wàhálà pé ìyá mi mọ́sùn lọ́rùn bá fọ́mọ̀ ló kú abẹ́ àmì èsùn nígbà tí òsùn láyé tó ní kọ́ mọ́sùn lọ́rùn ọmọ búnú wa fẹ́ yà ni ìyá rẹ̀ òsùn láyé ọmọ ni ọmọ ni ọmọ ni ọ padà kú tó ní kọ́ mọ́sùn lọ́rùn ó tún o. la tasihu salatu li nafsihi la tasihu salatu li nafsihi li kufrihi wọ́n ní irun rẹ̀ gẹ́gẹ́ fúnra rẹ̀ lálàáfíà nítorí pé kèfèrí ni fala tasihu salatu khalfahu wọ́n ní torí ẹ̀kọ́ lẹ́tọ̀ọ́ kákìrún lẹ́yìn amma in kana mubtadi'an bid'atan la tukhrijuhu min islam àmọ́ ká islam ni wọ́n ní tó yẹ pé bídíà kan ní bídíà tó ń tẹ̀jà ẹlùhù àásìyàn wọ́n ní bídíà tó sọ ọ́ dẹ lẹ́sẹ̀ ó ti di báyìí pé bídíà tó sọ ọ́ dẹ lẹ́sẹ̀ ọmọ yẹn lẹ́sẹ̀ àwọn ọmọ yẹn ń pè mí dáadáa sani kí wọ́n aláwọ̀ pé nígbà tí a bá ti ń bídà àjọ rẹ̀ jáde kúnú islam ó sọ ọdẹ ẹlẹ́sẹ̀ náà ni ọkùnrin tí ọ̀gbọ́n kéwúyé yìí ẹ farabalẹ̀ bí. subhanallah wọ́n ní bídà tọ́sọ̀ yẹn di ayáàsìyàn tọ́sọ̀ yẹn di ẹlẹ́sẹ̀. ìmọ̀ bẹ́ẹ̀ rí mà fọ́pọ̀t wọ́n tọ́sọ̀ yẹn di ẹlẹ́sẹ̀ wọ́n lọ́dà gẹ́gẹ́ bí ká kírun lẹ́yìn àwọn ẹlòmíì náà tó yàtọ̀ sí tọ́yẹ́ pẹ́lẹ́sẹ̀ ni wọ́n ni wọ́n lọ́dà gẹ́gẹ́ bí kéèyàn kírun lẹ́yìn ẹlòmíì bí ẹni tí ń mutí bí ẹni tí ń jalè bí ẹni tí ń bí ẹni tí bí ẹni tí ń ṣòfófó bí ẹni tí ń sọ̀rọ̀ ẹni ẹlẹ́ni lẹ́yìn wọ́n ní irú ẹ̀ bí irú ẹ̀ náà ni ẹtí ọ̀nà sábà yín sì wọ́n ní bí irú ẹ̀ náà ni. àwọn ní alẹ́dínà hu mùsùlùmù tó yẹ pé mùsùlùmí ni wọ́n láti indahum báyọ̀dùn màáyàsì àmọ́ àwọn apá kẹsẹ̀ ń bá wọn kàlùkì ẹgẹ́ bí gíbà wà nàmímà àtòfófó gẹ́gẹ́ bí à ń sọ̀rọ̀ ńlẹ́yìn à ń sọ̀rọ̀ owó wàṣíbìl muskil àbí ká máa mutí wàhálkì líhà àbí ká máa fárun gbọ̀n náà lọ ń gbọ́ yìí o tí a máa fárun gbọ̀n ẹ̀sẹ̀ nípa fasọ̀láàtù fasọ̀láàtù sọ̀híhà wọ́n ní òun kákírun lẹ́yìn ní báyìí ẹni tí ń fárun gbọ̀n wọ́n ní kákírun lẹ́yìn ìrún tó lálàáfíà ni láàkìn láyà ń bá rí ayòtẹ́kọ̀dú àìmà àmọ́ kọ̀tọ́ ká fi wọn sí máàmù kọ̀tọ́ àtẹ́bẹ̀yìn ọba yẹn máàmù ẹ gbọ́dọ̀ wọ́n gbọ́n rẹ̀ àti àwọn ìmọ̀mù kí mọ̀mù làwọn ń yàn bí àwọn mọ̀mù tí ò ní irùngbọ̀n tó kọ́ ọmọ gbọ́n tí ń irùngbọ̀n sí yẹ̀yẹ́ tó wọ́n ní bẹ́yàn bá ti dàgbà tí ò ní irùngbọ̀n bó bá ti dàgbà tí ò ní irùngbọ̀n ẹ̀ má yàn ní mọ̀mù wọ́n bá kàn jọ ọmọ kékeré dé tí irùngbọ̀n ti wù àmọ́ bá dàgbà tí ò ní irùngbọ̀n ẹ̀ má fi ṣe mọ̀mù tó sì ní tí wọ́n fa so wọ́n ní yanbaghi li wulati al-umur alla yaj'alu alla yàtàzọ́hàrù bilmaṣíyàtì wọ́n ní ọ̀tọ̀ fún àwọn tí wọ́n jẹ́ aláṣẹ kámá fi ṣe imam ẹni tó yẹ pé ó ń hàn pẹ̀lú ẹsẹ̀ tó yẹ báyìí nísìnyí ẹni tó yẹ pé ó ń hàn pẹ̀lú ẹsẹ̀ wọ́n ní kọ̀rìsọ́dúnlá báyìí sọ̀hábà ti khalfa hajjaj ibn Yusuf wọ́n ní àwọn akọ́kàn sọ̀hábà wọ́n kí lẹ́yìn Hajjaj ibn Yusuf wa kana min afsaki nas Hajjaj ibn Yusuf dẹ̀ ní inú àwọn tó jẹ́ òkìjú ní èèyàn ni sàfákàlì dìmá ẹni tí máa ń tàjẹ̀ sílẹ̀ ní payapaya li'annahu muslim tó tó mùsùlùmí ni wà min al-bid'ah allati la tukhriju min al-islam nínú àwọn bídà tí wáyà àjáde kó ní islam minha bid'atul mawlid irú ẹ̀ ní bídà mawlidu ìjọ tí mo sọ pé bídà ìjọ tí mo sọ pé mawlid ọ̀sọ̀ ẹ̀ di kèfèrí kọ̀sọ̀ ẹ̀ di bídà sọ̀sọ̀ ẹ̀ di kèfèrí jàbátá ní tí ọba kó sí nǹkan kan máa ju ẹnu eléyìí lọ ó ti di kèfèrí onítọ́ <laughs> ọtí máa dúró àríbítà káyì ṣéèkì sàmọ́ wọ́n sàmọ́ ń tẹnu mọ́rọ̀ mọ́ orí dùn yẹn adé pé bí ṣéèkì náà bá kó sí nǹkan kan mímọ́ yàtọ̀ fún eléyìí jabata ó gbé sáàtì fíjẹ̀ tìkẹ̀ bèrè lé wa lọ́wọ́ o ṣé báyìí nísìnyí ọwọ́ rẹ ní ẹ ṣéèkì mùtẹ́ìdù ni wọn ẹ mùtẹ́ìdù ni kọ́ máa ṣe kúfúrú ṣé mùtẹ́ìdù ni ọlọ́run ti ọlọ́run ti yọ mùtẹ́ìdù pé mùtẹ́ìdù máa pa gbọ́ ọlọ́run yá tiẹ̀ ìwọ mùtẹ́ìdù tí wọ́n bá ti gbé dé pọ̀ mùtẹ́ìdù sá máa bá tọ́lọ́ níbo ló ti rí báwo làwọn ẹbí ti sọ fún ọ pé mùsùlùmí ìlú lè pè ń kéde rí níbo làwọn ẹbí ti sọ fún ọ bẹ́ẹ̀ ẹ́ níbo làwọn ẹbí ti sọ bẹ́ẹ̀ àbí ìdásọ́ ẹ̀dá alhakim fún asọ́ba falahu ajran wa in akọ àfàlàwò ajrun wahidun kéde orí eléyìí náà lò fún. nígbà tí mùsùlùmí ìlú tí ọba wa jẹ àwọn dá wa tẹ̀lé mùsùlùmí ìlú làwọn dáràn ìyẹn ti máa ya kùndàrú báyìí tí wọ́n ti yọ̀ǹda mùsùlùmí ìlú ọ̀rẹ́ àǹdà ńgbà táwọn òde kò mùjẹ́ ẹni tó dé mùjẹ́ ìdùgbẹ́ náà kọ́kọ́ di kèfèrí tó nígbà tó dé mùjẹ́ ìdùgbẹ́ tó wọ́n sọ nsọ. burúkú báwa bá tiẹ̀ ń awụ tẹ̀ pé ọyẹ àwa tọ́lá àwọn Abi náà táwọn eléyìí àbí ọyẹ àwa náà àkùnṣẹ́ ìdùgbẹ́ gan ga òun lọ torí pé ẹ̀ṣẹ̀ tiwa gan àwọn ni ó tún gbé tọ́lá àwọn náà sọ wá ó tún lè ní ó lè ní ó lè ní mo kọ́ lì tó pera rẹ̀ yẹn gan ó ti sọ́nà o ó ní tẹ̀kílì yẹn gan bọ́ ní mo tún fi yẹ fún yẹn. ọ̀dà kan wà láì gbogbo nǹkan lẹ́bọ̀ ó bẹ̀rẹ̀ ní kéèyàn bẹ́yàn bá yọ ni gbogbo nǹkan gbogbo nǹkan àwọn ọmọ nǹkan ń bá yẹn ṣeré lọ nítorí báwọn kan kì kó dákun kó bá ara ibi tó ṣe ṣe sájàtú ṣukúrì kó forí kalẹ̀ fọlọ́run bá pé mùsùlùmí gidi lòun torí mùsùlùmí làwọn máa ń pè ń kèfèrí àti pé tẹ́ ẹ rí kèfèrí lọ́dọ̀ àwọn jàbàtà ó ti fẹ́ di tọ́ì nǹkan ṣeré tẹ̀wọ̀n tá nǹkan bí èpè ìjẹ̀bú ni tẹ̀wọ̀n fẹ́ pè ìjẹ̀bú ò ní wọ́n <laughs> fi ìjẹ̀bú bá ṣe pè fún ẹ̀ pé wọ́n fẹ́ bọ̀ kọ̀ lájú àkànjẹ pé lọ tó èpè ìjẹ̀bú ò ní wulẹ̀ ta bí kí jàbàtà bá pè yẹn kèfèrí àtàwọn jàbàtà ẹ má wulẹ̀ jọ ta yín lára wà láì torí àwọn fi wọ́n fi wọ́n fi ń rorin ni wọn lórí míì tán kọ láyé wọn ju pé kásápè yẹn ń kèfèrí lọ punishment highest punishment tán lè fún yàn ní pé kápẹ́ ní kèfèrí ṣé bá nídìí àwọn òde kí àníyàn lórí ìwọ kọ́ ni ọlọ́run ọba ò ní fi ọ́ sọ́nà tó o sínú àmàlẹ́kà tí ń sọ́nà tó àmú mi tó wọ̀ mi tipátipá o lè sínú àmàlẹ́kà tí ń sọ́nà ìjẹ́nà tó ṣé bá nídìí ọlọ́run ò sì ní fi ọdájọ́ tó bá jẹ́ ìrìnàjò àmọ́ kí ló tèmi pẹ̀lú ẹ̀ tó ẹgbẹ́ta bá ti kú àlè mọ́ ìrìnàjò àmọ́ láyé kó máa dá ìka kanra wa ẹni wọn bá tiẹ̀ lọ wọn bá tiẹ̀ nílọ ni. ṣé mo wá bùkátà tiẹ̀ kó fèmí rìn lẹ́nu ìsìlámù ní ìwọ tó ọmọ mùdọ́fà àti mùdọ́fù ilé kí ni mo fẹ́ fi ọ́ sí. tó bá irú ẹ̀rọ bá ń fi àrin lẹ́nu ìsìlámù gan ọ yẹ kí ẹ̀ tó lọ bèrè lọ́wọ́ àwọn afẹ́ dákun ṣé mùsùlùmí sì ní tòótọ́ torí lè tó èmi eléyìí ọ̀dà kan màfa eléyìí àwọn nǹkan yìí àwọn mùtẹ́ẹ̀lù gan lọ́yẹ̀ká kọ́kọ́ ru ẹ̀sẹ̀ yìí àwa lánàá ó wàá tẹ̀lé wọn ni so yé báyìí nísì so nítorí pé tẹ́lẹ̀ báyìí sọ pé mọ́lìdì ọ̀yàn jáde kó ní islam yìí bí ìgbà wípé bí ìgbà wípé asọ́pá nẹ́bí yìí sá lọ lọ́hùn ni bí ṣe máa ń rí létí wọn nìyẹn wàláì kéde ń ṣe kíní kí ni èwo ni hamasa síbi ìdájọ́ ọlọ́run ọba lẹ́lẹ́ fẹ́ gbé kalẹ̀ kò nídìí kẹ́ ẹ mú lẹ ẹ gbé kalẹ̀ bọ́lọ̀ ọba lẹ́gbẹ́ bá ṣe gbé kalẹ̀ pẹ̀lú ìmọ̀ ni ẹ́ ọlọ́run ọba lẹ́gbẹ́ ọsọ fún anabi sọ́lọ́sọ́lá pé wípé kúlì ìlànà ìmọ̀ sọ fún wọn yìí pé èmi ànábì ńkọ́ o ad'u ila Allahi ala basiratin ana wa man ittaba'ani wa subhanallahi wa ma ana minal mushrikin. èmi ànábì ń pèpè lọ́sọ̀rọ̀ lọ́wọ́ ọba àtàwọn tó tẹ̀lé ni ala basira lórí ìmọ̀ ni al-basira ń bẹ̀yẹn ni al-ilm à ń pèpè lójú ọ̀nà torí definition ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ tí wọ́n ní pé ẹ lè máa ṣe wọn kẹsẹ̀kún kankan ṣé bá ní ti ló fi jẹ́ sí pé sẹ́rí ọmọbìnrin tó bá gbọ́ sí ọwọ́ àwọn jàbàtà wàhálà apara ajáde apẹrẹ ní o wàláì torí pé wọ́n máa pàṣẹ síra wọn ni ẹ lè rò pé wà lọ́dọ̀ a ó ti dọ́dọ̀ f wàláì wọ́n sì máa pàṣẹ síra wọn tẹ́lẹ̀ ìbá lò tẹ́lẹ̀ wà tó lóun kọ́ àlóhùn yóò tó wá sí bàbá ìyàwó rẹ̀ wàláì mo fọ́nà bàbá fúnra aláìdáláì àwọn ọ̀wọ̀ ẹ̀gbín ń bẹ́ẹ̀ mẹ́yẹn bá nǹkan bẹ ọkọ̀ọ̀kọ rẹ̀ kalẹ̀ ó ní ọkọ òun ò lè ṣe dáadáa kò bímọ wọn ti fẹ́ ra wọn fásitì tó pẹ́ kò wá bímọ lọ́dọ̀ ọkọ yẹn ọba sẹmọkóbìnrin ti láìka wá wí gbogbo àwọn nǹkan ọba ní ọkọ òun ò ṣe dáadáa ni. tọ ìgbà tó kọ́kọ́ kalẹ̀ ọkọ yìí àwa ní ẹnìkan nù wọn tó wá tó fẹ́ nínú wọn náà lọ́wọ́ fẹ́ nígbà tẹ́ni yóò fẹ́ kọ tí ọkọ̀ kalẹ̀ ọkọ̀ àárọ̀ rẹ̀ tọkọ̀ kalẹ̀ òun ló tó wá ṣe bàbá rẹ̀ fún ọkọ̀ mi <laughs> wàláì tàbí wàláì káì òbí rẹ̀ sì ń bẹ lóṣèré kódà mo máa wo òbí rẹ̀ <laughs> ìfẹ́ máa ìfẹ́ máa because àwọn nǹkan ẹ̀fẹ́ máa tu púpọ̀ because ó jẹ́ nǹkan tó yẹ pé nǹkan kórìíra ni so mo dẹ̀ fẹ́ pàṣírí àwọn èèyàn mọ́ níwọ̀nba bọ́lá ọba àdìgbà bá ti fún mi pamọ́ mọ́ ẹ tí ọ̀dà tán wà á ńlá wà láì kí àwọn lè sọ fún yín gbogbo àdìgbò tẹ́ eh, rí ọ̀gá wọn là wá èyí tó kó o lè gbé kẹ̀kẹ́ pamọ́ fẹ́mi o wà láì o lè gbé àbí tí màá sọ fún ọ. ẹ yọ àníṣe ìgbà tá a ti wà ń bẹ ojú rẹ̀ kankan kan kiri ẹ̀yìn musa yìí níbi ẹ̀rín lórí ti lórí fásitì fúlàní ó wà lọ kọ́ ti àwọn ọ̀rọ̀ kan tí mo sọ ìgbà yẹn mi kẹ́sì ń gbọ́ àwọn oníká èsìgbó burú gba àwọn òtórí kẹ́kẹ́ ọ̀rọ̀ yẹn tẹ́ ẹ bá gbọ́ wàláì orí mi dàrú gẹ́gbà wọn nífa wàláì ibẹ̀ mo ti wá pé káì àti mo burú tó bá ń gbà yẹn èmi ti gbà kékeré mo tún burú tó bá wọn wọn wà lọ kọ́ wa ní ìkan àwọn òyìnbó tó kọ̀rẹ́ <laughs> orí ọkà máa fọ yín ni pé àwọn ilé ìwọn àgbọ́lá bá wọn àgbóyìnbó kí lẹ gbọ́gàn ọdún kọ yorùbá náà wọn èyí yìí kọ wọn èyí tí wọn sọ láwọn yorùbá yìí <laughs> eh, o jàbàtà ni ti yorùbá mi ọ̀dà náà lárúbáwá ọ̀dà yorùbá náà dá fúlàní náà ọ̀dà ọ̀gbọ́ fúlàní ní yorùbá mi ọ̀dà náà àmọ́ <laughs> tí wọ́n máa dọ̀dọ̀ mí ọkùnrin bóbìnrin wàláì ó pú ọ̀ burúkú burúkú èmi wàláì each time tó bá ti sọ̀rọ̀ yẹn nǹkan tó máa ń kọ́kọ́ sí máa ń dì mí ni pé ewu lọ dá sí gan nínú language nítorí mi ò rí kankan lárúbáwá tó yẹ kọ́ dá sí ọ̀ dá síbẹ̀ ó tún ní lárúbáwá ti ba Yorùbá rẹ jẹ́ òkè ewu kankan gbogbo èdè pátápátá kò sí kankan tó rí mú pa excellent káì ọlọ́run ṣàánú fa kò sí kankan tó rí mú pa excellent so ọlọ́run bó ṣàánú wa so kí láyé ni pé bí àwọn ìwà yìí rí bó ṣe káàrin wọn nìyẹn wọ́n ṣe máa wọ́n máa ṣe ni eléyìí bá tún ṣe wà líyù fún kínní ẹ̀wà mà èmi náà èmi náà wà náà àwọn tó lọ sọ́dọ̀ pẹ́rẹ́ǹtì ẹni o ṣàǹkó olóṣèré ni pẹ́rẹ́ǹtì ẹ̀ wà àmọ́ wàláhì lílọ tá a lọ àkàfi kamọ́fúlágì ni ṣé bá ní sìn yìí á padà wá wa tí ó ṣe wà líyù so ńgbà táwọn ẹni tí ṣe wà líyù náà ló ṣe wà pàtàkì òun náà ló kúkú òun náà ló nẹ́ẹ̀sì sí so òun náà ló ẹni tó kọ́ èèyàn sẹ́ ọkọ sọ́jọ́ kọ́ra wọn òun tó wà ní bàbá ìyàwó tó kọ̀ fún ọkùnrin míì nígbà tí ó tún yá tí sábà tó ní tọ̀hún tó lágbára jù ó fẹ́ yẹ̀ wọ́n níta <laughs> wọ́n tún ti gbé fún kan báyìí ní ọ̀nà ìgbèjìlá ló tún wà báyìí nísìnyí ìgbàyún ìgbàyún ẹ̀mí ọ̀padà mẹ́ni tó ṣe wà níbi ọ̀fún tẹgbẹ̀jì lámọ́ bóyá bóyá ilé ìtọ́kọ̀ náà ló tó padà ṣe wàláì bó ṣe máa ń ṣe káàkiri ni wàláì. kódà ìbáyàwó ara wọn sùn mo fọ́ náà bá búra ń bẹ láàrin wọn wàláì mo fọ́ náà bá búra ká máa báyàwó ara wọn sùn. ẹ rò pé kínní ni kò kí gbà ni wọn kò kí gbà ni wọn lẹ wọn nǹkan kan ni mo wà sá gbùdù sí kápẹ́yàn kẹfì rí ọ parí.

nígbà tí wọ́n á gbé pé mo wá lọ bá jàbàtà mo ní síwájú kó tó dẹ́lẹ̀ kẹrin mo ti kọ́ wọn lọ jàbàtà jàbàtà mo ní tílágbájá tílágbájá bá wá padà wọn lọ́hùn ó di dẹ́lẹ̀ kẹta báyìí o <laughs> wọn gbọ́dọ̀ fẹ́ra wọn báyìí mọ́ mo dẹ̀ ṣàlàyé fún mo dẹ̀ kódà mo tún pè àwọn yẹn ti wàláhì mo fọlọ́ bàbá ìyẹn náà tún kọ̀ǹfàm fún jàbàtà pé bẹ́ẹ̀ ni ó ti pé bẹ́ẹ̀ wọ́n yìí tó padà wá wọ́n tó wá padà wá tó ń jà jàbàtà tó bá wọ́n di kọ̀ǹsáì lẹ́lẹ́ kẹrin ó tó bá wọ́n di kọ̀ǹsáì lẹ́lẹ́ karùn wàlẹ́ wàlẹ́ káì. tó ọlọ́run sànù wájú tó àwọn nǹkan tójú rí pọ̀ gan so ẹ Jonathan ojú rí tó gan àìmọye gbogbo àwọn fasad tí ń lọ láàrin wọn tí ó ń jẹ kínní jàbàtà fún rẹ̀ ńkọ́ jàbàtà fún rẹ̀ ńkọ́ sẹ́wà nísìn the same thing lọ́wọ́ applicable sóhun náà the same thing lọ́wọ́ àfikẹ́bù sóhun náà nígbà tó kọ ìyàwó lẹ́yìn tó kọ ìyàwó tó kọjá ẹni tó yẹ kọ́ kọ́ dé tán ìyàwó sì tún jáde ìyàwó wá jáde ìyàwó sì lọ lọ́kọ mi ìyẹn sì gbé lọ sẹ́kọ̀ọ́ ó sì sá fọ́kọ yẹn igi ọkọ yẹn sì wà lórí ẹ̀sùn padà wájà bá sì tó fẹ́ padà lóbìnrin tó sákùn ilé ọkọ kàtí igi tó kọ̀ ọ̀kọ́ lẹ̀ kọ̀gbà kí ni mára <laughs> àti sẹ́rí sẹ́rí àwọn ẹ̀sìn bí ìgbà gbígbà pàǹfọ̀gbọ́n ṣe mú tíyá gbígbà pàǹfọ̀gbọ́n ṣe sì náà iná làwọn ọmọ àwọn ọ̀dọ́ òun fi pọ̀ mbẹ́. ṣé ọmọdé sábà yín sìn tó bá ti jí ọmọ obìnrin kan gbé báyìí wọ́n sáré fi lọ́kọ ni wọ́n máa pín káàkiri kí wọ́n máa ṣàgbákò káàkiri. àlọ́ ọmọ kan ń bẹ tá a yanjú kéèsì ẹ̀ báyìí ìsáàlú náà mà sí tá a yanjú kéèsì ẹ̀ àkódà adé lù wọn dẹ́wò ìlú wọn ìlú kan tí téèyàn ò dé rí báyìí ọlọ́run ló yọ wá wà láì tá a dé lu wọn torí kéèsì ọmọ yìí iná jẹ́ ń pọ́ kọlu náà ọ̀yọ́ ṣèṣì ní nínú kí ní báyìí ni takàtà wọnú gàǹgàǹbà yìí láti yà síbẹ̀ ẹ̀ máa wọnú lẹ́ máa wọnú lẹ́ báyìí tàrísì láìfù wa lọ́bẹ̀ tàrísì gbogbo àti wẹ́ẹ̀tì àti resources tàrísì tẹ̀ lọ́bẹ̀ eventually ọmọ ẹ̀ sì padà lọ fún àwọn jàbàtà adẹ kìlọ̀ fún kìlọ̀ fún kìlọ̀ fún wàláhì wọ́n sì padà lọ ó sì padà lọ fẹ́ jàbàtà nígbà tó fẹ́ jàbàtà in fact kódà wọ́n padà dákọ̀ ọmọ ẹlẹ́ran kan ní pàtà tó ṣe wà líyù rẹ̀ <laughs> ọmọ ẹlẹ́ran kan pàtà tó ṣe kí n yẹ jẹ́ kí n máa hide àwọn information kọ̀ọ̀kan ẹ̀sì ọ̀dà sábà yìí nìyẹn sábà bá ń gbà báwọn ọmọ ẹlẹ́ran kan pàtà ń bẹ̀rù ló ṣe wà líyù rẹ̀. ìgbà tó wáyé tí bàbá tó ń wá ń tírẹ́tì ni ẹ̀ pé òun bá wọn fà á ní tọkọ fẹ́ bá ń gbọ̀n káàkiri pé àwọn ọmọ ni wọ́n fi mìlítì lọ wọ́n fi gbéhùn torí pé ọmọ tó so pẹ̀lú bí ọ̀rọ̀ yẹn ti wá rìn nínú military law ìgbà pé àdọ́tọ̀ ọmọ ni ẹ̀tọ́ ọ̀nà sábà ń sìn yìí so ọ̀rọ̀ yẹn wá fẹ́ lágbára ọba ló wọn gbà jáde ọba ló wọn gbà síta jáde lẹ́yìn tó ti kó bá sùn fún tán. wọn kì í gbé wà láì wọn ma sẹ́rí bọ́ máa ń ṣiṣẹ́ bẹ̀rẹ̀ tọ́lọ̀ ọba sọ báwọn bọ́ọ̀lù lọ́wọ́ gbà jáde wọn ìkọ́kà tó ní inú ilé rẹ̀ ní ìkọ́kà tó ti wá ṣe názọ́rù òun yóò tó ṣe wà lọ́ba tó lọ tó bá tún ṣe ẹ̀rọ bá tún lò ńgbà ọmọ tí ò ní ẹ̀rọ ọmọ sáńlé kàn pé nítorí bá tún padà kọ́ kò nílé tí ọ̀sà padà sí wọ́n tún sáré àrẹ́ǹjẹ lómi fún ni. bá ṣe àríwá àrẹ́ǹjì yẹn dé lélà ẹ̀gbọ́n kan tí mo sọ ni ìlélà ní bọ́dà nàìjíríà sí Sokoto bọ́dà nàìjíríà sí Niger ní Sokoto ìlélà. kékeré lẹ pé ni sọlá ọbú sanu wàláì so àwọn wọ̀nyí wọ́n dangerous gan wàláì wọ́n dangerous gan so àfikún náà bàjẹ́ yíká tí mo kọjá ní lálẹ́ yìí wọn báyìí ó ní ọ̀rọ̀ máa wèrè yìí ọ̀rọ̀ ọmọ àlè yìí rẹ̀ tó wọ tí wọ́n ra wa torí pé ọlọ́mà à ń gun yín kẹsẹ́ ni dédé ní kẹ́yìn náà ìta léèjì ẹ̀ mà so àwọn òdì ní nǹkan kan ẹ̀ máa bú ebúlé máa bú ọmọ àlè akutu ní kí ẹ bọ́ta ìjàbàtà àìmọye ìgbà láti challenge ẹ̀kọ́ bọ́ta kò rí bí bọ́ta dòní atúnijẹ́ rashidi náà bọ́ta òun náà tún yí bọ́ta ó tún wá sí lọrin atúnlọ́gbà níbi tó wá lẹ́gbẹ̀jìlá ó tún sá. ẹ mọ̀ àwọn tó yẹ pé wọn nílé bọ́ta kí wọ́n dìfẹ́ǹdì kan tẹ ẹ kàn bọ́ bí jẹ ẹ kàn bọ́ ẹ kàn máa ṣe náà lámúdàlá ẹ máa tutù kùtù ẹ máa tún yàjúùsù sí yàjìbù yàjúùsù ẹ máa fi túmọ̀ yàjìbù. ẹ lọ́kùn sẹ́yìn báwọn ọba yẹn náà wàá jòkó níbi nìkan jọba kọ́kọ́ tún yàjúùsù sí yàjìbù náà ayẹyẹ àkọ́ da padà ná aṣọ èjì pẹ̀rọ mọ́yàn lọ́rùn tó bá dirú nǹkan báwọn tó rẹ̀ ní wọ́n padà bí dẹ̀rẹ̀ dẹ̀rẹ̀ ni pété àlọ́ ń kéru kéwu báwọn fún sokọ́nà ọba kó sànù wa ní wọn fi lé bọ́ta wọn lé bọ́ta di èmi èmi rò pé tẹ bá rò pé ẹ nímọ̀ ẹ bá máa sọ pé ẹ nímọ̀ ni ẹ bọ́ta ẹ wá nímọ̀ náà ẹ jẹ́ káwọn èèyàn ti ẹ̀rí polódo ni wa ẹ jẹ́ káwọn èèyàn ti abẹ́fẹ́ káwọn èèyàn mọ̀ náà ni gbogbo ọgbọ́n ládàkàn ní bọ́ta wọn bọ́ta o wàláì àtúndètè fún wa àtúndè ọgbọ́n lọ́gbọ́n àtúpadà lórí fóònù ẹ kọ́ dẹ̀ tẹ̀ fún wa ní thirty minutes láti ná kọ́sà àwọ̀ra kírẹ́dìtì sí wọn tún gbà wọn gbà sórí fóònù. sébà ní ti èyí ó bómi ìdájọ́ nìkan ṣe ń bómi ìdájọ́ ní kọ́ọ̀sì wọ́n sì lọ ṣe nìkan ṣe níbi ìsàlẹ̀ àtàlọ́dọ̀ wa bẹ̀rù náà fídíò kílípù ẹ̀ sí ń bẹ. àrí nígbà tí dọ́kítà sọ fídíò ní pé à ibo eléyìí mú bí àti nìkan ṣì ni ilé tí wọ́n bá mi sọ lórí fóònù nǹkan ẹ̀ ó ní à ah, èyàn lè fọ́ fílà sọ̀rọ̀ lọ́wọ́ tó jìnnà ni à ibo ní ni wọ́n lórí bí àdìsí àlẹ́ sọ bẹ́ẹ̀ pé kí abó ń sọ̀rọ̀ lọ́rọ̀ tó jìnnà má sọ ọ̀dà tó sí jìnnà náà ẹ tabalẹ̀ ti rìkọ́ọ̀dù ẹ̀ àwọn ọ̀nà sátẹ́gùn ni <laughs> ọbọ̀ sáyé nù <laughs> gbogbo ayé ọba gbé kíákíá làwọn èèyàn máa bó ṣe mọ nínú mà kíákíá làwọn olójú àwọn èèyàn olójú òrí ọ̀ expose sáwọn èèyàn so kó náà bá kó sànù wa so eléyìí báyìí fàtàwà àwọn àfà fàtàwà àwọn àfà so inshallah ta'ala ó ṣe ṣe kọjá pé ibi eléyìí báyìí náà ni a dùn sí lálẹ́ tọ́bádọ́la a tún ṣe àgbéyẹ̀wò àwọn fàtàwà tó tún kù àti àfà míì tó jẹ́ sí pé nọ́ọ̀sì ìbéèrè kan dìrọ̀ sídìí yìí dídáhùn rẹ̀ ń jẹ́ sí wípé ìbéèrè yẹn wà appropriate ìbéèrè yẹn wà proper nítorí wípé aslu ni pé ó yẹ kan pa wọ́n ni ṣé ẹni tó yẹ kan pa ló ń bi léèrè pé káwọn sá lè kírun ẹ̀yàn tó tó bá ti pa wọ́n tó ọmọ béèrè béèrè báyìí nọ́ọ̀sù àwọn béèrè yẹn níbèrè lọ́dọ̀ àwọn bùnbáàsì táwọn sì ń tó sọ pé tán ló yẹ kan pa wọ́n tánà tó sọ pé ìdájọ́ wọn ni pé ó yẹ lẹ́yìn wọn tó wọn ti di kèfèrí ṣé bá ní ti yìí ẹ̀ náà ṣé mi ìwá ní ya mokun mẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ tiẹ̀ fimisipò fimisipò àwọn ará lẹ́yìn kọ́ wá kí kọ́ wá tẹ́ra àwọn ẹlẹ́ fatuwa tiẹ̀ ní fatuwa bòmbáàsì ni tí wọ́n ní tiẹ̀ mo fẹ́ máa tẹ̀lé mo fi bòmbáàsì lẹ̀ ṣé nǹkan ọ̀dààmú bírèèni mi gbogbo nínú wọ ìwọ gan mo fẹ́ kó kó tiẹ̀ jọ́ọ̀jì ẹ̀ nígbà nínú fatuwa tiẹ̀ àti fatuwa sheikh mombas nínú fatuwa tiẹ̀ àti fatuwa sheikh kọ́rin fèmí nínú fatuwa tiẹ̀ àti sheikh fatuwa sheikh fọ̀zán nínú fatuwa tiẹ̀ àti fatuwa sheikh ibn tèmíyà àti fatuwa sheikh albani èwo ni kí n mú tó bá tiẹ̀ ní kéèyàn mú kan èwo ni kí n mú sí ti ìwọ tó ọmọ yàmú kìyà máa pè lọ́yẹ̀ kí n mú ni àbẹ́ni tí gbogbo ayé gbogbo ayé gbà láàfà lọ́yẹ̀ pé tíra àwọn ìwọ̀n gẹ́ ń kà ń kàkúkà tíra àwọn gẹ́ lórí kà yìí tíra àwọn lọ tẹ́síwájú tó fi ń sara ẹni òtún rí kò yẹ báyìí nìdí títí mo wá mú tiẹ̀ ṣé kejì pé nǹkan rọ́ǹgì pẹ̀lú nọ́mbà sísì mi báyìí tí ó wà ní pé àwọn ilé náà wà ní wọ́n ń tẹ̀lé àfà mo sọ fún kan pé ọ ẹ máa yẹ jẹ́ mo sọ pé yẹn ń tẹ̀lé àfa yẹn ń tẹ̀lé àfa ìwọ tẹ̀lé àfa nìsí ṣé ìwọ ọmọ tẹ̀lé àfa ṣé ọ̀dà ọ̀dà ọ̀dà díẹ̀ ra sọ yìí Bukhari fún ọ àti Kùránì jí ń tiẹ̀ ọmọ inú lébọ́yọ̀ gbẹ̀sìn yìí wàlá ẹ̀ ọgbọ̀n ju <laughs> kí ra sọ yìí Bukhari àti Kùránì fún ọ tó rà bùkátà fà wá bí kò tiẹ̀ kí n fọ́ ní sọ yìí Bukhari gan tó rà fà lọ́kọ̀ ká jáyọ bukọri kò nù afa ká má pè yín lafa àbí àdìjà rẹ mi ló kojọ jẹ wá àdìjà rẹ mi tó kojọ njẹ ń gbé fún ọ àtàyà kura nìkan wá tì ọmọ ẹnu lé kọ wá lọmọ ẹdẹ yíyọ fúnra rẹ mbẹ wàláyé òní mọ̀ ọ́n kí wàláyé bàbá wà bọ̀rọ̀ ọmọ wo kurani látọ̀ ọmọ ṣe ti láwa kurani láti suratul Fatiha àti suratul Nas òní bàbá ṣe ń kírun òní bàbá ṣe ń kírun bẹ̀ẹ́ ní tọ́ so ìwọ náà lọ máa sọ̀rọ̀ àfa kan ojú kankan wájú ẹ̀ ìyẹn ò sì sọ fún ọ̀rẹ́ ká máa wò ó pé kí èèyàn má gbọ́rọ̀ àfa ike ìwọ yẹn sádàbí lòun tó sádàbí lòun. èyí tí múra ká yẹn dání tẹ̀ bá lọ lẹ́tọ̀ náà wọn náà because mo máa ń sọ kí ni kankan ṣe rí làákàyè ọlọ́run ọba ní kájù láti fi gbẹ́sìn ọlọ́run ọba yé ni ẹ̀wọ̀n tó máa ń sìn tó bá ní ẹ làákàyè làákàyè òsì sẹ́sìn náà pé làákàyè òsì ẹ má fi làákàyè ta kẹ̀sìn náà ń wí kété pé làákàyè òsì sẹ́sìn bí làákàyè ọba sí sẹ́sìn ọlọ́run ọba ti yọ̀ǹda wèrè kí ló tọrọ fi yọ̀ǹda wèrè nítorí làákàyè ni kí ló tọrọ fi yọ̀ǹda ọmọ kéèké tó bá yẹ pọ́nà òbùkátà làákàyè bẹ́ẹ̀ bá ti ń lọ́wọ́ àti ẹ̀dá fẹ́mọ́ fa torí yẹn ọmọ sọ fún mi kẹ́ ẹ má ni tí gbígbà pé èèyàn bá gbígbà pé èèyàn mú ìdàkà èèyàn tó tì ní kọ́kọ́rọ́ tó wá ń rìn sáàrin òkun tọ́lọ ju tọ́lọ ju padlock sí tọ́lọ ju ọmọ kíkẹ́ ọmọ kí síbẹ̀ nítorí pé kíni ẹ ní adákun gbogbo ọ̀nà tí èèyàn lè fi mọ̀nà pátápátá ó ti blọ́ọ̀kì fáwọn ọmọ yìí wàláì ó ti ti gan ó ti ti gan táàmù tó bá fẹ́ sí ìhòòhò ọmọ bíi ṣe kí rẹ̀ yóò kà sí ni tó bá ti pa yóò ní gbogbo ọ̀rọ̀ tó bá ti lè gbọ́ gbogbo àfa súnà láyé ẹ dákun sí nígbà tí èèyàn bá rí nǹkan méjì lọ́mìí lè tọ́da ẹ tí ó lọ sá máa ń sìn ẹ nǹkan tí n tó lè mọ̀ pé sẹ́ẹ̀tì yìí dàbí ò dáńsìn ó dìgbà tí n bá tó lẹ́lẹ̀ kejì comparison nìyẹn nítorí pé ah, ah, ah, àsókù sẹ́ẹ̀tì àsókù hundred lèmi ń gbé káàkiri <laughs> nígbà tí wọ́n hundred mi ni bẹ́ẹ̀ ọba tó kó bàbá ẹnìkan rí kò ní mọ̀ pààlà ló kó bàbá tó ń lẹ́gbẹ̀ẹ́ kó bàbá ẹlòmíì tọ́mọ rò kó bàbá òun tó kù jù nígbà tó bá dó kó bàbá ẹlòmíì náà pé àṣẹ gbogbo bàbá àtẹ̀mí àṣẹ òtí ẹ̀ tó tó àlà okó baba zaka kò yẹ báyìí nísìn so wọ́n ti di ọ̀nà tó lè fi tó lè fi compare ìgbà tí ẹ bá rí option méjì tí ẹ bá rí nǹkan méjì ìgbà yẹn ló compare ló contrast láàrin méjèèjì pé èwo ló yẹ kí àmọ́ ó ti lọ́ọ̀tún òun nìkan ni kọ́ ọmọ ẹgbọ́ wàláì so gbogbo àwọn àfáà yòókù nǹkan olórí bídíà ni wọ́n máa kọ́ tiwọn pẹ̀lú bó ṣe ṣe yẹn ó ti mú ọgbẹ́ báyẹn ọkàn máa tẹ̀lé káàkiri ṣé àwọn ọ̀dọ́ sábàáyé bí àgùntàn lọ́kàn máa tẹ̀lé káàkiri so ìyẹn máa ń ìyẹn máa ń ìyẹn máa ń sọ làkàyè kalẹ̀ ni ṣé bá ní ti yìí so ọlọ́run bá lè kí wa ọ̀nà táwọn èèyàn ń gbà enslave àwọn èèyàn ọ̀nà tó pọ̀ ní wàláì so nínú àwọn ọ̀nà táwọn èèyàn enslave yẹn ni kẹ́ enslave làkàyè yẹn wọ́n ti sọ làkàyè lómi ìdẹ́rú so yóò wọ́n ti condition wọ́n ti condition bí ṣe ń ronú bí jàbàtà bá tí ọba ti gbogbo òròrí tó bá ti ní yàtọ̀ fi jàbàtà kò ní rò sọ ọlọ́run bó sànú yín ọlọ́run bá lékelọ́ sànú jàbàtà náà fúnra rẹ̀ tó eléyìí báyìí ó ní nǹkan táwọn àfáà sún náà ń sọ tó ẹ bá ní wàláì kódà kéèyàn má máa rẹ̀ rí míì yàtọ̀ fún àwọn eléyìí báyìí ó ti tó èèyàn láti fi sin náà bá pé káì pé a ah, ọ̀rọ̀ eléyìí báyìí fi mí lọ́kàn balẹ̀ nítorí wípé àwọn tí ń sọ̀rọ̀ yìí authority ni wọ́n nípa àlámọ̀rí ẹ̀sìn ọ̀rọ̀ tó wọ́n dẹ̀ sọ yìí wọ́n sọ káàkiri tó fọ́n káyé ni ààrẹ nìkan kan náà àfa súnà tó ní sọkúsọ ni wọ́n sọ ààrẹ nǹkan kan tó takò ṣé bá ní sìnyí so àyàfi àwọn tí òkè ń so ní sunna tọ́jú àwọn kọ̀wárí àwọn jàbàtà àwọn nìkan ni wọ́n tẹ́ wọn sábà ní sìn àwọn tó rẹ́ pé ẹ̀ lè ka ọ̀rọ̀ tí wọ́n kún ṣé bá ní sìn torí pé kò sí ọ̀rọ̀ kí ẹ̀ máa ka ọ̀rọ̀ wèrè kún kí wèrè máa takùn kankan ẹ̀ máa kàkún sẹ́mi pé ẹ ẹ kàn ju ọ̀rọ̀ tiẹ̀ nù ní pé nínú ìwò sínú àwọn tí a lè tá lè consider ọ̀rọ̀ wọn ṣé bá sìn irú ẹ̀ làwọn aláìmọ̀kan tó bá ń takọ̀rọ̀ ní mímọ̀ so expect so ọ̀nà oríṣiríṣi láì mà ká má fi ń dà àwọn èèyàn láàmú so abẹ́rẹ́ ọba àlékẹ́ kọ́ lọ́wọ́ kó bá wò wọ́n sàn ọlọ́wọ́ ọba tó wu àwa náà sàn nígbà ní ìsìn tó náà wà blind folded ńgbà yẹn ojú wa dí gan ojú wa dí gan wàláì so bọ́lá ń ṣe kádàrá ẹnìkan jọ tí a tú bá ń bẹ̀jẹ̀ nìkan ni mo ní á ah! ó ní afa àsójú yìí tiẹ̀ tutù báyìí wàláì ọlọ́wọ́ <laughs> so àmọ́ ń gbà tọ́nà ọba àdékẹ́lá kádà kó dodo nìyẹn wá tó dẹ̀ jẹ́ sí pé ẹ̀sìn ló múmú lára yàn kìí ṣètò ẹnìkan so òdodo hàn sí yẹn rẹ̀ tẹ̀lé so ló fi jẹ́ sí pé àwọn tó wà ń bẹ̀ náà ní sin náà ká máa bá wọn bẹ lọ́wọ́ ba kọ́nà ọba àdékẹ́lá kó fọ̀nà mà wọ́n irú rọ̀ṣídìí náà ń sin tọ́nà ọba àdékẹ́lá bá jẹ́ kó tẹ̀ wọ́n dé kọ́nà ọba àdékẹ́lá kó jẹ́ kó lá lẹ́sìn rẹ̀ kọ́nà ọba àdékẹ́lá kó jẹ́ kó ju ẹ̀ là soru jabata tó ń mì sí ìdíwọ̀n náà kọ́nà ọba àdékẹ́lá kó tó rọ́lọ́run ò tí ọlọ́run ò dínà mọ́ pátápátá síbà ní sísọ ilẹ̀kùn ọlọ́run ọba ilẹ̀kùn àánú ọlọ́run ọba ó sì sí kalẹ̀ fún gbogbo ẹnikẹ́ni tí bá ń wà àánú ọlọ́run ọba tó abẹ́ lọ́run ọba ọba ọ̀kan ṣoṣo kọ́mọ̀sálà ìbá fi wọ́n mọ̀nà sọ àti àwọn àti àwọn ọmọlẹ́yìn wọn àti gbogbo àwọn tó jẹ́ olólùfẹ́ wọn tó lẹ́lòmíì náà ò tí ì máa lọ bẹ̀tí lórí lórí sẹ́ẹ̀tì ẹ̀ àti lórí kinní ẹ mọ̀ gbọ́ káàkiri lọ́gbẹ́ jàbàtà ní gbọ́ ẹlòmíì lóhun fi ń rẹ́rìn ni ẹlòmíì lóhun bí èèyàn bá tiẹ̀ fẹ́ fẹ́yìn àwọn kọ̀mẹ́díà ń bẹ tán máa wà dáṣe dáadáa tó mọ̀ fẹ́yìn láti àwọn àsọpọ̀ ọlọ́run ní kéèyàn wá fẹ́yìn láyé ṣé báyìí nìsín kó wá jẹ́ sí ọ̀wọ́ àlùfàǹsá ṣé báyìí nìsín náà lọ́mọ ìfẹ́ yín ẹni yìí gan kágbọ́rọ̀ kalẹ̀ gan kò mọ́ gbé kalẹ̀ èmi ibi tó gùdù sí èmi ọmọ máa ń tí wọ́n ń fa àwọn èèyàn lẹ́rìn ibi yìí ni because ẹlòmí yóò kà máa yìí tètè yìí ni ẹlòmí ò fi ń ni pé máa ń pa àwọn lẹ́rìn ṣé báyìí nìsín so ẹ má máa gbọ́rù nǹkan báyìí fi rẹ́rìn mọ́ àti ráwọn èèyàn tó yẹ pé ẹ̀rín ńlá àwọn fẹ́ rìn wàhálà wọn ti padà di jàbátá lónìí o in tó wá burú jù ń bẹ̀ ò ní pé ṣe rí téèyàn bá gbogbo àwọn èèyàn kò ní sẹ́nìkan tí ó jẹ nìyẹn lọ́dọ̀ rẹ̀ báyìí gbogbo àwọn yóò di kèfèrí ni àyàfà àwọn tó bá bìlọ́ǹgì sí jàbàtà nìkan yóò jẹ mùsùlùmí lọ́dọ̀ rẹ̀ síbẹ̀ àti tìkọ́ lọ́mọ kó sànù wa aqulu ma tasma'un astaghfirullah li wa lakum wa lisa'iril muslimina min kulli dhanbi subhanaka allahumma